وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله دعوة الله ọlọ́run tí kọ́yà gbogbo ń ṣe ìfẹ́ rẹ̀ fún wa ó sì ní ká tún máa kù lórí ẹ̀sìn àlàáfíà ọlọ́run ọba yẹn ni adọ́pẹ́ fún un bákan náà àtọrọ ìkẹ́ àtọlà fún anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àmì tó jẹ́ atọ́nà wa nínú gbogbo àlámọ̀rí ayé ni àbí tọ̀run ni ìkẹ́ ọlọ́run lọ́lọ́run fún wa bá nàbí ọlọ́run wọn bá wọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ ti àwọn ẹni tí wọ́n dúró lórí ẹ̀sìn rẹ̀ dáadáa ti di ọjọ́ ẹ̀san. ní òní yìí ọjọ́ kejìdínlógún oṣù jùmọ́dà àkírọ̀ ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti márùndínlógójì anabi sallallahu alayhi wa alihi wa sallam tó fi rìn àjò láti Mọ́kà lọ sí Màdínà fún ìgbàláyé ẹ̀sìn. Salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ní ìjẹjọ́ ọ̀rọ̀ kejìlá òun la sọ kẹ́yìn. Báàbù kejìlá ti ṣe hadithi tábà gbàgbé òun náà ní hadith yazid abẹ látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma níbi ọ̀rọ̀ ọlọ́run ọba àlèkè ọlá sọsọ yìí pé imma yablughanna عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ìtumọ̀ àyà yẹn tí a fa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma tí wọ́n túmọ̀ àyà yẹn wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé bóyá ọ̀kan náà àwọn ọ̀yá àti bàbá dàgbà sí ọ lọ́wọ́ bàbá àwọn méjèèjì fọlá òfin má sọ ọ̀rọ̀ mi má sí wọn. ولا تنهرهما ما جاكما وقل لهما قولا كريما وسمع صلى الله عليه وسلم فكان واخفض لهما جناح الذل من الرحمة kótó wa rẹ̀ ńlẹ̀ fún wọn yẹ yẹpẹrẹ níbi àánú ẹni pé kó máa ṣàánú wọn. àpòlọ́rọ̀ bẹ̀rẹ̀ hàm tó máa kàmá ọ̀rọ̀ bàyáni sọ̀gẹ̀rọ̀ kọ́ máa sọ pé wọ́n lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá mi bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣètọ́jú mi ní kékeré. Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma sanabi ti ṣàdúrà fún wípé Allahumma faqihu fid-din wa 'allimhu pé ọlọ́run bá ní fi àgbọ́yé náà ní fi yé e. kó o sì tún jẹ́ kó tún mọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé Al-Qur'an ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ àdúrà náà wá gbà àtúntò ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní sẹ́ rí ayé àtàkà pé ká máa ṣàdúrà fún mi pé ọkùnrin rabbi irhamhuma kama rabbayani sagira pé wọ́n lọ́wọ́ ọba ẹlẹ́dàá bá mi kẹ́yà àti bàbá mi gẹ́gẹ́ bí wọ́n ti tọ́jú mi ní kékeré ó ní sẹ́ rí ayé yìí aya mi ti parí ní sọ́tù bàrọ́ òun náà ń pè ní sọ́tù tọ́ọ̀bà kí láyà tó parẹ́ òun ni ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sọ́tù tọ́ọ̀bà aya one thirteen tọ́lọ́run sọ yìí pé ma kana lin-nabiy wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikeen kọ̀tọ́ àtàwọn ẹni tó nígbàgbọ́ lódodo wọ́n wá foríjì fáwọn ẹlẹ́bọ̀ọ́ wọn tọrọ àforíjì fẹlẹbọ walau kanu uli qurba kódà káwọn ènìyàn já lásùnmọ́ wọn min ba'di ma tabayyana lahum lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn dáadáa pé annahum ashabul jahim wọn ti mọ̀ yí pé ẹni inú náà jahim ni wọn. ká má gbàgbé nígbà yẹn la mú ọ̀rọ̀ wa nípa Ànábì wa sallallahu alayhi wa sallam asọ̀pẹ́ náà àwọn tàfsírì sí àwọn afáàkàn fi ṣàlàyé àyà yẹn ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n bàbá nẹ́bí yẹn Abu Talib wọn ló ní í ṣe pẹ̀lú rẹ̀ dábàá gbàgbé ó pè nígbà tí ó fi jáde láyé pé kó gbàfà kò wá gbàfà ó wá kú lórí àìgbàfà ìjíṣẹ́ wa sọ fún yí pé la astaghfiranna laka màá wá foríjì ọlọ́run ọba fún ọ tán ọba kọ̀ fún mi. ọlọ́run ti wá kọ́ pẹ̀lú àyà yìí wọ́n lọ́lọ́run wá sọ àyà yìí kalẹ̀ tó fi kọ̀ fún un pé lópin ìgbà tó ti kú sípò àìmọ́rogún pẹ̀lú ọba wa ọ̀lẹ́tọ̀ sí kéèyàn wá foríjì fún. ọ̀rọ̀ kejì láti lọ bẹ sàárè ìyá rẹ̀ wò ọlọ́run dẹ̀ sùmọ́gbà yọ̀ǹda pé kọ́lọ́run òun fẹ́ tọrọ àforíjì ọlọ́run ó sì pa àwọn sọ̀hábà tó ń bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ọ̀pọ̀ alẹ́kùn. ìkànnì ọ̀rọ̀ kẹta òun ti nàbí ọlá Ibrahim aleyhi salatu wa salam ha èyí tó ṣe é kóhun náà lóhun máa wá foríjì fún bàbá òun ha ṣùgbọ́n wà lẹ́mọ̀ tàbá yìí ànàlágó ìgbà tó wá padà hàn sí wípé ọ̀tọ́ ọlọ́run ọba ní ìṣe tàbárọ̀ àmín Ibrahim wá sí kíni o ọgbọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n ní kò sí wọn jọ wọn ò wá foríjì fún wọn. aláwọn ẹnna Ibrahim la awuawu halim Ibrahim kọ ẹni tí máa ń sin lọ́wọ́ ni ó sì ní àmúmọ́ra púpọ̀ jù pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala báàbù ẹlẹ́ẹ̀kẹtàlá ojú ọ̀nà ẹ̀kẹtàlá òun la fẹ́ kó ni ojú ọ̀nà ti ń sọ nípa pé báàbù wa lédè lè ojú ọ̀nà ti ń sọ fún wa a máa ṣe dáadáa táyé fún ọjọ́ àti pé àdìs twenty four òun la fẹ́ mú sọ̀rọ̀ ní láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu náà. حدثنا محمد بن يوسف قال حدثنا إبراهيم قال حدثنا سماك عن مصعب بن سعد عن أبي سعد بن أبي وقاص قال نزلت في أربع آيات من كتاب الله تعالى كانت إن أنا حدثنا محمد بن يوسف محمد ما يوسف بوا صلاة فتنصف حدثنا إسرائيل بن إسرائيل نه بوا صلاة حدثنا سماك سماك نه بوا صلاة تدعو مصعب بن سعد لا ترى باباره أنا باباره يونان سعد بن أبي وقاص أنا سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أن نزلت فيها أر... فيها أربع آيات min kitab Allah ta'ala ó ní àwọn àyà mẹ́rin ó sọ̀kalẹ̀ nípa mi nínú tírà Ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rí ó ní àyà mẹ́rin ó sọ̀kalẹ̀ nípa mi nínú tírà Ọlọ́run ألقت لا تأكل ولا تشرب حتى أفارق محمدا صلى الله عليه وسلم فأنزل الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا آه. afáwọn sáàlì bùnú àbí wọn kọ́ ó ní àyà mẹ́rin ó sọ̀kalẹ̀ nípa mi nínú tírà ọlọ́run ọba subhanahu wa ó ní alákọ̀ọ́kọ́ màmá mi halafat ó búra pé anla ta'kula fóun ò ní jẹ wọn láti ṣọrọba kódà òun ò ní mu nígbà wo muhammadan. sallallahu alayhi wa sallam fi fi ya muhammad jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi fi ya àti sọ pé ìgbà tí mọ́ ìgbà tí jẹ lòun ó tó mu ẹ̀rí wáyé wá yanjú rẹ̀ fọlọ́wọ́n bá fi mú ọ̀rọ̀ rẹ̀ wá nìyẹn sọ àyà yìí ìpè àdáàkà sáàyà sáàyàwò mọ́lébálégọ̀. ìyá àti bàbá rẹ̀ wọ́n ṣiṣẹ́ wọn tó dó góńgó lórí kíni o àlẹ́ àǹtó ṣèlékà bíi kó o fi nǹkan ẹ̀mí ìkejì èmi ọlọ́run mọ́ àlẹ́ ìsàlákà bíi àìlù èyí tó ti kó onímọ̀ nípa ẹ̀ fọ́lá àtọ́tẹ̀ gómẹ́ má tẹ̀lé wọn o. má tẹ̀lé wọn o ṣùgbọ́n o wọ́n sọ àhébè bó máa fi dùnìyà ma'rufa. ìyẹn ni pé sẹ̀mí pẹ̀lú wọn ṣe bọ̀ yìí sì wọn fi dùnìyà láyé bíbáyé ma'rufa pẹ̀lú nǹkan tó dáa farasi wọn kó o sì gbé pẹ̀lú wọn ìdóni aláyé mi báyìí màrúfàn ní nǹkan tó dà yẹn ni pé lọ́nà tó dà òfin ẹ̀gbẹ́ tó bá ti di pé irú níbi kó ya Muhammadu tó wí yẹn irun tí ò wúlò téèyàn gbọdọ̀ tẹ̀lé ń bí lórí ẹ̀ ló gbé ọ sí yẹn ìbéèrè fi máa ń wá ọ̀dà ìpẹ́ nìkan bí mi pé tá bá rí bàbá tó ní sámọ̀ òun ò fẹ́ rí rúgbọ̀n lágún yẹn àbí irun táwọn méjèèjì yẹn ń sọ fún yẹn náà ni pé kí yẹn ya Muhammad sallallahu alayhi wa sallam èèyàn nígbà àtẹwọn ọwọlé débẹ yẹn ẹyìn máa sọ fún wa yìí pé àlùmọ̀tò ẹ̀rúnná khamsa káà bá ṣe tàfsíìlù rẹ̀ àwọn èèyàn márùn tí wọn àwọn ẹni márùn wọn fẹ́ ká máa tẹ̀lé alákọ̀ọ́kọ́ òun ọba subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì lòdì sí ọlọ́run. kọ́dà ẹ̀yọ̀ kan náà la lè fi gbogbo ẹ̀ gan ọlọ́run ọba dá akọ lójú kan ní pé àti àti ókè ó kọ̀ọ̀kan fún ni tọ́ pẹ̀lú àti ọlọ́hà wà àti ọlọ́sọ́ọ̀lù ìtẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa kò ní ìdí pé a sọ pé gbà kan ìtẹ̀lé tọ́lọ́run bẹ́ẹ̀ náà ni ìtẹ̀lé kò sí gbà tá à ní ìtẹ̀lé. ṣùgbọ́n gbà tí ọlọ́run fẹ́ sọ àwọn tó wà nípò kẹta tó fẹ́ ká tẹ̀lé ó so wọ́n pọ̀ yẹn ni pé lábẹ́ títẹ̀lé òjíṣẹ́ lọ́wọ́ ọlọ́run ni wà olè lẹ́ amúrí <clears throat> minkum àtàwọn aláṣẹ nínú yín àwọn afọ́ni dàkítírì wọ́n lè túmọ̀ wà olè lẹ́ amúrí minkum òun náà ní kíni ọ al umara'u wal ulama àwọn aláṣẹ tí wọ́n ń darí ìlú tí wọ́n ń darí àkóso àwọn mùsùlùmí àti àwọn olùmọ̀ tẹwárí tọ́ àti wọn yọ wà lábẹ́ títẹ̀lé tọ́lọ́wọ́n àti títẹ̀lé tòjíṣẹ́ òun ló fa lọ́lọ́wọ́n òfin wífìn lé odidi fáwọn ẹ̀rí pé ayé àyàn sọ pé ẹ tẹ̀lé tọ́lọ́wọ́n sọ pé wá àti ọ̀hún rọ̀sùwẹ̀lì ẹ sì tẹ̀lé tòjíṣẹ́ wọ́n ń gbọ́ débi ọ̀lẹ́lẹ̀ amúrì wọ́n pe ọ̀lẹ́lẹ̀ mí ń kò àtàwọn aláṣẹ nù yín obìnrin pé àwọn eléyàn kọ́ kó sábẹ́ kíni o tọ́ àtúrọ̀sùl abẹ́ títẹ̀lé tó jíṣẹ́ náà létí kíni o òun lọ́wọ́ ẹ̀rí nínú àwọn ẹni tá a máa ń tẹ̀lé ìyá àti bàbá náà wà fẹ́ ṣùgbọ́n níbi dáadáa òun láyà tó ń sọ fún wa pé ọ̀la àtòkè àkókòmọ́ tí wọ́n bá ń pa ọ́ láti tó jẹ́ bọ́ má tẹ̀lé wọn nínú àwọn ẹni tá a máa ń tẹ̀lé ọkọ wà ń bẹ́ẹ̀ hadithi tó gbé dáhùn náà ni hadithi tó wà nù sahih bukhari yẹn pé innama ta'atu fil ma'ruf ẹnì karùn-ún tá a máa ń tẹ̀lé nìyẹn ẹ̀rí kó wà nínú hadithi tó wà nù sahih ibn hibban wọ́n pé idha sallat al-mar'atu khamsaha wa samat shahraha wa hafizat farjaha wa ata'at ba'laha aw zawjaha nínú riwaya mi. tọ́ ọ sí obìnrin tó bá ti kírun wákàtí márùn ẹ tó dẹ̀ gbàgbé oṣù rọmọdán rẹ tó sì tún ṣe kíni o tó sábẹ́ kò fi ṣàgbèrè ọkọ ẹnìkan ló lò ó fún ó sì tún tẹ̀lé àti ọkọ rẹ̀ wọ́n á sọ fún obìnrin kí làlàhà wọ́n á sọ fún pé ó ti kólé lè jẹ́nà mìíràn ayé lè abiwá abiṣẹ́ ìwà lè jẹ́nà ẹnu ọ̀nà yóò tó bá fẹ́ tọ̀ wọlé ẹ̀rí obìnrin yìí pé nínú àwọn ẹni tá a máa tẹ̀lé ọkọ wà ń ṣùgbọ́n títẹ̀lé yẹn ń kọ́ o. bó ṣe wá nù hadith Bukhari yẹn yìí pé innama ta'atu fil ma'ruf ìtẹ̀lé yẹn máa jẹ́ bí kíni o àjẹbí dáadáa. tó nípa bẹ́ẹ̀ afáwa Sa'd ibn Abi Waqqas ẹ́ ó ní àyà mẹ́rin sọ kalẹ̀ nù tírà Ọlọ́run ọba nípa mi àkọ́kọ́ nú ẹ̀ òun ní pé ìyá mi búra pípé òun ò ní jẹ òun ò ní mu tí màá fi ya Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run wa sọ àyà kalẹ̀ wípé wàá ń jẹ́ àdáàkà tí àti bàbá rẹ bá ń wàhálà rẹ tí wọ́n ti gbogbo wàhálà wọn ẹ̀ àlẹ́ ẹ̀ ń tu Lori bí lórí kó fi nǹkan ẹ̀mí ìkejì èmi ọlọ́run mọ́ ọlẹ́yìn sálákàbí hìáìl ìhun tí ò sí mọ̀ fún ẹ nípa rẹ̀ kọ́lá àtọ̀tẹ́ gómà má tẹ̀lé kankan náà àwọn méjèèjì wọ́n sọ fi dùnìyà. màrúfà ṣùgbọ́n bá wọn rẹ́ nípa táyé lọ́nà tó dáa. ààrẹ dèrè tàbí sọ yìí pé àṣẹ ẹ̀yà àti bàbá ògùn òkòtò rẹ̀ ọgbọ́dọ̀ fún nítorí pé súnni ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àṣẹ wọn ọ̀dẹ́gun àfikọ́ dẹ́rùmọ̀ yìí àṣẹ wọn ògùn ọ̀gbọ́dọ̀ lọ́kẹ́wò ààrẹ dìgẹ́dì.

gbàgbọ́ ẹnìkan kan yóò lè ti dá hàtà àkóná àhàbà ilé yìí tó fi jáde pé mi ànábì ló máa máa nífẹ̀ẹ́ sí ju tani lọ ní wàlídìhì wàwàládìhì wọnẹsì àjùmáyìn tí a fi nífẹ̀ẹ́ mi ju òǹbí ẹ̀ lọ. ìfẹ́ tá a máa ń ní sóǹbì òun náà ni yàní ìfẹ́ tó ní ṣe pẹ̀lú tọ́wà a máa ń fòǹbì ní tẹ̀lé. èèyàn wá lè tí ìnígbàgbọ́ tó pé tó fi já wípé bàbá ọ̀sọ̀ pé ṣe ànẹ́bí ọ̀sọ̀ pé ṣe ṣé bàbá dẹ̀sì yàtọ̀ sí ti tànẹ́bí tọ́ ọ̀bá sì pa ti bàbá sì kó o ṣe tànẹ́bí yẹn ò tí ì fẹ́rẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ìgbàgbọ́ yẹn ò tí ì pè. ìkejì wọn ni wọn wà aládìhì àtọmọ ẹ ìfẹ́ wo la máa ń ní sọmọ a máa ń nífẹ̀ẹ́ sọmọ ya ni aṣáfakọ àánú ìtarọ̀ ẹ̀ tó irúfẹ́ yẹn á ní sànẹ́bí sallallahu ẹ̀fẹ́ ẹlòmíì àgbà tọmọ ẹ̀ títí fá ọmọ sì lè kọ́ di níbi ohun tó ní í ṣe pẹ̀lẹ́ sí yóò sì gbà. ìfẹ́ tí mú yẹn tọwọ́ yẹn lẹ́mí yẹn tí yẹn fi sọ wípé nǹkan yìí mọ pátì nítorí ọmọ mi á máa ṣe bẹ́ẹ̀ ní kò ní ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam téèyàn bá sì ṣe bẹ́ẹ̀ ìfẹ́ yẹn ò ìfẹ́ yẹn ò àwọn ọlọ́fà ló fi wá nú ayé àlùkò á nìyí pé ọlọ́run ní inna azwajikum wa auladikum fitna àbí àbí inna inna min wa auladikum aduwwan lakum ahan fahzaru fagabu nabi aha ó wà nínú àwọn ìyàwó yìí àti àwọn ọmọ yìí aduwwan lakum ọ̀tá wà ń bẹ fún yín ẹ ṣọ́ra fún wọn ẹ lè pa ayé àyẹsọ kalẹ̀ nípa àwọn wo yàní àwọn mùsùlùmí tí. Ah, àwọn ìyàwó wọn tàwọn ọmọ wọn àbí ká sọ pé ìyàwó ká wọn sọ fún ọ wípé a gbọ́ wípé ẹgbà fànẹ́bí àsọfà àgbáàlì ṣùgbọ́n ẹ wàá pa wá ẹ ní mọ̀dínà ya kò sí ohun tọ́jọ́ ààrẹ ti kẹ́sì àní gbalẹ̀ yàn. tẹ́ bá ti já máa tẹ̀sí ni wọ́n bá ti gbà mọ́kà nílà yìí bẹ́ẹ̀ ni mọ́kà ní rí mú jóyọ́ fi ṣẹ̀sìn ọlọ́run láti fi lo súnà nẹ́bì ní bó ti tọ́ àti ti yẹ sallallahu alayhi ẹ̀rí làwọn náà bá dúró ìgbà tó wá padà yá padà wá sí ìrìn àjò wọn rí i pé pípọ̀ nínú àwọn ti àwọn ìyá ni ìdí àwọn ti gbàgbọ́ yìí gan tọ́ wọn á sọ yìí pé àwọn sì máa jẹ wọn níyà lórí wọn ṣe wọn lọ́run ṣe mú káyà yẹn délẹ̀ ẹ̀yà wà yín tá fún wọ́tọ́ tó àhó. ọ̀yà. وإن تعفوا فإن الله غفور lọ́lọ́run fi pè wọ́n káàkiri ìpè lóòótọ́ ló ti tọ́ lódodo ọ wà nínú àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín àdóhùn wà lẹ́kọ̀ọ́ àwọn tó máa jọ́ ta fún yín fàṣìzàrò òhùn ẹ sọ́ra fún wọn. ìfẹ́ ní gbé bàbá ọmọ fífi sìnkẹ́ mi kódà ẹlòmíì lè bá ń torí ọmọ o. iru tí béèyàn béèyàn á lò nípa tó sọ̀tàn láńtí ọ̀ á ní jẹ́ tẹ́ bọ́tọ́ wípé ìlànà yẹn lá máa lò á máa tẹ̀lé lánàá nẹ́bí ni. ọlọ́run lọ́wọ́ àánú àwọn ìyàwó yín àwọn ọmọ yín àdúgbò ẹlẹ́kùn fàṣàrò ẹ sọ́ra fún wọn. ìṣẹ̀lẹ̀ yẹn lásán yẹn. ǹgbà wọn wá dé tí rí pé àwọn tó ṣáájú àwọn ṣe lọ́lọ́run wa tún padà wí ayà yẹn lè pé wà ń tẹ́ àkú wọ́tẹ́ àkú wọ́tẹ́ òkèrò tẹ́ ẹ bá lè mójú kúrò tẹ́ ẹ tún wá lónú mímọ́ pẹ̀lú wọn pẹ̀lú pé ṣe dáadáa pẹ̀lú wọn wọ́tẹ́ òkèrò tẹ́ sì àforíjì ọlọ́run ọba aláforíjì ni ìmọ̀ nǹkan yẹn yóò sì foríjà yẹn náà. so nípa bẹ́ẹ̀ ló ti wá nù hadith yẹn yí pé ìgbàgbọ́ ẹnìkan kan yóò wàlídìhì wà tí a fi fẹ́ ju òǹbí rẹ lọ. ẹ pé fẹ́ta sọ pé fẹ́ta máa ń ní sòǹbí òun ni ká tẹ̀lé olórí ìfẹ́ náà nìyẹn. tọmọ náà kó dẹ̀ yẹn ọmọ rẹ̀ ńgbà mí o. wọ́n bá ti ní pé àgbà ah, táwọn wọ́n ní ọgbà àwọn bàbá àṣà tí wọ́n ń dá nísì pé àwọn ọmọ ọ̀sìn àti pẹ́pẹ́ yẹ. àwọn ni wọ́n bọ̀ wájú wọn. irú èyí a fẹ́ máa sin ànẹ́bì láwọn àfikún á sallallahu alayhi wa sallam wọn nẹ́ẹ̀sì àjùmáyìn àtẹ̀tẹ̀ tí yẹn máa ń ní sáwọn yẹn kán gba yẹn ìyẹn ní oṣù ìhun tá ànẹ́bí ó fi gba tiẹ̀ tí òfin nílé dànù nínú haudu rẹ̀ ní so nípa bẹ́ẹ̀ afáwa Sa'd kó láwọn nǹkan mẹ́ àyà mẹ́rin ọ̀sọ̀ kalẹ̀ ń pa òun ni nígbà tí sọ pé òun ò ní jẹ òun ò fi ya òjíṣẹ́ ọlọ́run sallallahu tí àti yín bá ń jà yín lógun lórí mi kéjì mi ọba nínú ìjọsìn sọ epo sì ní mọ̀ ń pa rẹ̀ a má tẹ̀lé wọn o ṣùgbọ́n pa wọn ṣe dáadáa wọ́n ní àyà kejì yàní àlẹ́ àyà tó sáníyà àlẹ́ tí anzalallahu tabaraka wa ta'ala fi sáàdì bin abi waqas àyà kejì tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ nípa sáàdì bin abi waqas afáwọn sáàdù ni pé ó ní inni kuntu akhadtu sayfan ó ní mo mú ìdá kan àjábà ní ìdá yẹn wá wù mí fa qultu ya rasulallah wá ní mo pèrè òjíṣẹ́ ọlọ́run habili hada bùnmi lélẹyìí wọn lọ wí bẹ́ẹ̀ báyìí bọlọrun ti sáyà kalẹ̀ ní ẹgbẹ yẹs alonaka anilẹ anfali wọn a máa bẹ̀rẹ̀ anabi léèrè anilẹ anfali alẹ anfali ń jẹ jámù fún nẹfàlì nẹfàlì mọ̀ánẹ́hù aziyada wọn tó ń pè nẹfàlì ẹ̀bẹ́ yìí náà máa ń gbọ́ nẹfìlà tá máa ń wí àgbẹ̀ òsè nẹfìlà èlé bẹ́ẹ̀ wọ́n ti mú ẹ má jẹ́ alágùn jìnnà. wọ́n ti wá rí nẹ́fà lòyìí àtún fún ganima òun ogun nítorí pé ọ̀rọ̀ ogun yẹn ala aslil maqsad ó lé sí lórí nǹkan tó ti pa àgbàlérò kí ni ìpínlẹ̀ òun ni àyìnlá kalimatillahi tabaraka wa ta'ala a lọ nítorí kí gbólóhùn lè lékè gbólóhùn lékè àtúbọ̀ sí tẹrù tẹrù tẹrù náà ni iná wọn fi ń pè ní nẹ́fàlù elé ihun tá a ní ìdìgín alihamdulilayi ọ̀sẹ̀lẹ̀ pẹ̀lú pa lọ́ọ́ jagun pé ẹgbà fà àwọn tó wá ká wọ́n gbà àtúwà ń bọ̀ báyìí àtúndé tẹrùtẹrù kò tí ì yé rárá ó délé àbí òjèlè ó ti délé torí ohun tá a kẹ́tí mẹ́mi lọ kódà bá a rí nkẹ́kẹ́ kó bọ̀ káwọn yẹn gba ẹ̀sìn alihamudulilayi wọ́n ti gbọ́ àtúnbọ̀ báyìí bá a ti tún kó ẹrù dé nìyẹn náà wọ́n fi ń pè ní nẹ́fà ẹ̀rí. Ah ọ wá ní ọlọ́run wá sáyà kalẹ̀ nípa rẹ̀ ee yẹs alunaka anil anfal wọn a máa béèrè anabi léèrè nípa alẹ anfal yẹn ni pé àwọn èlé àwọn èlé ọrọ̀ téèyàn tó máa ń kó lẹ́yìn ìgbà tá a bá ti ṣe jihadi tán wọn a máa bí léèrè kótó di kọ́lọ́run ọba wa padà wípé kó lè lẹ anfal ẹ lè la tètè bá fẹ́ pin ẹpin fọlọ́n ẹpin fòjìṣẹ́ tàǹtó ni ẹ níbi tó ń kọ́kọ́ tó kọ́kọ́ parí sí nìyẹn kó tó padà pín yòókù fún wa nínú sọ́tò ẹ̀lẹ́ alhash tó eléyẹn jẹ́ ayé ẹlẹ́ẹ̀kejì ayé àkẹta. فأتانا رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني أريد أن أقسم مالي أفوشي أفوشي بالنصف فقال لا فقلت الثلث فسكت فكان الثلث بعده جائزا. ó ní àyà kẹta òun nìyí o tọ́sọ̀ kalẹ̀ ń kó òun ó ní ìní màrìtù mi sáré bùnà àbí wàkọ́ ó ńgbà tó rẹ̀ mi fa àtẹ́ni rasulillah sallallahu alayhi wa òjíṣẹ́ ọlọ́run wá bá mi fakultu ya rasulallah ma wá mo pèrè òjíṣẹ́ ọlọ́run ìní uridu àná àkọsí mẹ́mẹ́lì mo pín dúkìá mi. àfà oṣù ìbìnnísí tí mo lè ṣàsọ́lẹ̀ ìlàjì nínú dúkìá mi fáwọn ẹni tí ọ̀lẹ́tọ̀ sógún kí wọ́n jẹ́ ọ̀kọ́ ọ̀làlà anábì ni wọ́n ti bẹ̀ wọ̀ fọ̀kútù àtúlù mọ wá ní ọ̀dà àwọn ọlọ́fà tírì nǹkan fọ́sàkátà bójú tí ọlọ́run ti dákẹ́ nìyẹn ẹ̀rí àfàwà àwọn sáàzùn àjọ àkọ́sí wọ́n ní fọ̀nkánà sólóso bá àdáhù já ìzà ọwọ́ apàdà di pé sólóso yẹn ń kọ́ òun lọ padà di ohun tó lẹ́tọ̀ lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ yìí. áyà yẹn kí láyà ta lè kà fún eléyìí ẹ́ òun ni áyà àwọn mímbá ni wà sí yàtín yóò sùn ibi ha àwùjẹ́ àbí yóò sọ ibi ha níbi kàlálà àwùjẹ́ tẹ̀síìrù rẹ̀ òun náà ní sólóso díẹ̀ gbẹ́ni tí tólófin yẹn náà ni wọ́n lọ fatiri òun ni òkú láǹfààní àti sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ ọgbà mina al-huquq al-muta'alliqati bit-tarika àwọn ẹ̀tọ́ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ohun tó kù sílẹ̀ ká máa ń pè lógún a rí ipa sọ pé ẹ̀tọ́ àkọ́kọ́ ọyẹ kí wọn mú dúkìá òkú kó tó di páàkì igun òun náà ní kíni ọ mọ anulẹ sẹjihéz àwọn dúkìá káàfin palẹ̀ mọ́ òkú ńlẹ̀ bí owó kíni o owó tá a fi owó tá a fi wẹ̀ tó ti ń sìn ọba ìpá àwọn ẹ̀tọ́ fẹ́ wẹ̀ fẹ́ gbowó ká mú nu dúkìá òkú ọ̀hánmẹ́ẹ̀lì àwọn tó máa gbé séjìká tí wọ́n bá láwọn máa gbowó afẹ́ rù lọ sí tẹ́ wọ́n fẹ́ gbé séjì káwọn làwọn máa gbowó ẹ̀ káwọn ní dúkìá ògbó. bákan náà wà hafar àwọn tó fẹ́ gbẹ́ wọ́n fẹ́ gbẹ́ sáré táwọn náà bá làwọn máa gbowó káwọn ní dúkìá ògbó. kíni tó ni lẹ́yìn náà ni káfẹ́ aṣọ tá a máa fi sí káwọn ní dúkìá ògbó a ti sọ̀rọ̀ ẹni tí ó wẹ̀ àbí aṣọ tá a máa fi sí káwọn ní dúkìá ògbó àkọ́kọ́ nìyẹn àti lọ́fíńdà tí wọ́n máa fi sí bí aṣọ yẹn.

ok wọ́n ní rankin kan wà níbi ṣọ́ọ̀fù mẹ́rin pé wọ́n ti lọ́rùn wọ́n fẹ́ kẹ́rù o wọ́n ní lábẹ́ ẹ̀sẹ̀ ń tẹ́ ọ ya tó ẹ̀jẹ̀nẹ́jẹ̀ ni tó máa ní sọ̀sálá ní bọ́rọ̀dà àníbi dẹ̀ wọlé ọ̀sáré wọ̀ ààrẹ ti kẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe dé nìyẹn àwọn aṣọ òjijì ọlọ́run wọn fẹ́ kó fún mi lásọ yìí inú ó ti dùn àwọn sọ̀hábà kí á ah, ó yẹ kó ẹ ẹni yẹn lọ́dẹ̀ ń fún ara rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó fún un báyìí bẹ́ẹ̀ là ń sọ̀sálà wọlé ọlọ́ ṣéǹjì ọ̀sáré wọ̀ ìwọ wá ṣe fẹ́ẹ́ níṣẹ́ tó wá ní kó fún ẹ ó sì mọ̀ wá ní sọ̀sálà kìí ṣe lá kò sí ànábì òkì wí kò sí inú èdè òjíṣẹ́ ọlọ́run pé kò sí kèé wí. aláwo lọ́wọ́ á dà yìí wọ́n lábẹ́ dànù bò wọ́n ní ẹ wá ẹ má dànù bò aṣọ tẹ́ ẹ rí yìí mo kàn ti gbà kó ṣe pé tí mo bá kú tẹ̀wọ̀n ni wọ́n á fi sinmi Eh, sára nẹ́bì ti kàn òun ti bá rí kàńtó tóun bá kú tẹ́ kó ṣe pé náà wọ́n fi sìn òun gbà fún ni alẹ́nu àwọn sọ̀hábà wọn làwọn tọpọ arákùnrin àwọn pé aṣọ yẹn ni wọ́n padà fẹ́ẹ́ fún yẹn nílẹ̀ wọ́n sáré lọ nínú kẹta mú dúkìá òkú wọn ni gbèsè tó kù bàjẹ́ àbúdárin lọ́jọ́ ayé rẹ̀ wọ́n wọ́n bá béèrè pé tó ní gbèsè tí wọ́n bá ti ní bẹ́ẹ̀ ni ànábì ọ̀tá àti mẹ́yìn ọgbà yẹn kírun sọ̀rọ̀ ẹ̀yìn lára ńlọ ń tiẹ̀ nìyẹn kọ́tọ́ ni pé wọ́n débi ọ̀gá mẹ́ta bó kọ̀ táàdà ẹ̀rọ̀dì ọlọ́tàlá ni nínú àwọn sàhábà wọ́n ní àṣẹbí dínẹ́rù méjì náà wọ́n lọ jẹ́ òun gbé òjíṣẹ́ ọlọ́run yá kírun sí la mẹ́fà kírun sí la kò tí ìrówó ní kó dalẹ̀ o wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbàrà níbi máa ń pàdé ẹ̀ pé kẹfà dínẹ́rọ̀ nìyá àtàkọ̀ táàdà títí táfó kọ̀ táàdà fi padà ń sọ àrẹ́bíṣẹ́ sinmi fúngbà yẹn ẹ̀rí gbèsè okú àbí ráhàn ọ̀rẹ́ tó dá bóyá ọlọ́fi ọlọ́fi kẹ̀kẹ́ ọlọ́fi máa ń sìn òfin fọ́yàn lórí ń tọ̀hún bá kú ó ti ń sìn àbọ̀fọkọ̀ gbá yẹn ẹ́ àbó dá yẹn lẹ́sẹ̀ àbó tó sájẹ́ tẹ̀rẹ̀ tí wọ́n ti bù ú pé ọ̀rẹ́ báyìí lówó ẹ̀ jẹ́ tó gbogbo kíní àmúnú tó kẹ́ òfin tó di pọ̀lọ̀. bákan lábẹ́ ẹbẹ́ òun wá ní kíní o àlèwà sọ̀yà àsọ́lẹ̀

èyí tó lè ṣe ni pé o lè kọ ọkọ sínú wíìlì yín máa ń ni ṣùgbọ́n ò kọ bí wọ́n ṣe pín sí ohun tó láǹfààní kọ òun ni wọn tere tẹ́rì wọn àlọ́fà yìí dẹ́ ni ò fáwọn ẹni tí ó jogún ẹ hàn pé òjíṣẹ́ ọlọ́run ó ní ọlọ́run ọba gbogbo ẹni rẹ̀ yáta lè wá kò sá sọ́ọ̀lẹ̀ kan tá a tún gbọ́dọ̀ sọ́ọ̀lẹ̀ fẹ́ni tí ó jogún mọ́ àwọn tí ò ní jogún là máa ń sà sọ́ọ̀lẹ̀ fún ẹ dákun ẹ gbọ́ mi yé dáadáa lápẹẹrẹ bóyá ńgbà tí yẹn ní ọ́fíìsì ẹnìkan ń bẹ tó fi kó ṣe dáadáa pẹ̀lú yẹn tọ́ba dẹ̀ yọjú yọ tí wọ́n fẹ́ pín ogún torí ńgbà tó fi jáde láyé ọlọ́mọkùnrin mọ́sálà tá ti rọ́mọkùnrin àkànpè kò sọ̀rọ̀ mọ́ nìyẹn ọlọ́mọkùnrin kó tó jáde láyé bẹ́ẹ̀ ni yìí bá wá wọ́n kàn sọ pé tó ọkà ó kù tọ̀gá rẹ̀ tọ́lọ ìlàsẹ̀ wọn wì wọn ò ní fún ní kankan àyíkò tí yẹ irú ọmọ tó dúró dé yẹn dáadáa tó dúró tì yẹn dáadáa yẹn èyàn lè fún ní wọn àlọ́ fatẹ́rì nínú dúkìá yẹn kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ mo rọ̀ bó ti yé bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jù wọn àlọ́ fatẹ́rì lọ tọ́lá jù bẹ́ẹ̀ lọ àwọn tó bá jẹ́ àbá àtọ́ fẹ́ pínkù yẹn wọ́n á change yẹ tí ó fi kún wọn àlọ́ nítorí pé ọ wà nù hadith pé máa ń dọ́rọ̀ dọ́rọ̀ lọ́rẹ̀ láti fi lè kó sùtà bá wọn òun ní àárín nira so nípa bẹ́ẹ̀ wọn lọ fa tírì ni ẹ bá ní dúkìá wọn lọ fa kọgbọdọ jù bẹ́ẹ̀ lọ ẹni tá a sì ní wọn lọ fa tírì fún kò sínú ẹni tí ó jogún ẹdún gbọmí lẹ́ẹ̀kan ẹnìkan tó kẹ jìnà tó wà ń jìnà jìnà kan pé ó ti dáadáa fún yàrá bákan lèyàn ò pé òun fẹ́ fún yàrá lọ fa tírì sú ọlọ fa tírì yókùn òun ni gbogbo àwọn ẹni tó jẹ mọ̀lẹ́bí òkú ni wọn ò kí ni o ni wọn ò àwọn àgọ́ fún wa yìí pé àyà ti sọ pọ́sọ̀ náà ni di yóò sọ bí ha àwòdẹ́ torí wàsíyà tí àfàwọn sáré sàbẹ̀ wà kọ́ sí bí òjíṣẹ́ ọlọ́run òun ni wàsíyà wípé ẹni tí ọ̀lẹ́sọ̀ jogún òun fẹ́ ọlọ́ba òjíṣẹ́ ọlọ́run sì fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni ìyẹn ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹrin. inni sharibtu al-khamra ma'a qawmin فضرب رجل منهم عنفي بلحم جمل وقابلت النبي صلى الله عليه وسلم فأنزل الله عز وجل تحريم الخمر. tọ́ ó ní àyà kẹrin ó ṣe pé ń pa òun lọ́sọ̀kalẹ̀ ní ọ̀sẹ̀ ọlọ́run ọlọ́run náà ni ó ní jọ́kẹ́ ó ṣẹlẹ̀ sharibtu al-khamra òun mutí wọ́n ní mo mutí pẹ̀lú àwọn yẹn kan nínú àwọn àǹsọ́ wọ́n ní fọ̀dọ́rọ̀ bàrọ̀ jòló minhum à ń fi ó ní ẹnìkan nù wọn ọwọ́ amúláhì jamal yàní pàlàkà ẹ́ pàlàkà ẹnu ràkúnmí ọwọ́ amú báyìí ọwọ́ àfi fáwọn onímú ẹ wo bí ó ṣe tóbi tó ẹ sáwọn ọ̀pẹ ńlá ni ràkúnmí pàlàkà rẹ̀ rí rà níbí yìí kílé kan rẹ̀ agbọ́dọ̀ rẹ̀ ẹ́ ọlọ́wọ́ á mú kínní agbọ́dọ̀ àkúnmí yẹn ọwọ́ àpò bòun nímú tẹ́lẹ̀ bọ́fẹ́ bá mú jẹ́ wọ́n nígbà tí ó kò bòun nímú fa àtẹ̀sùn nàbíyà sallallahu alayhi wa sallam mo wá lọ bá nàbí ike èyí tí mo máa rí lónìí nígbà tá a fi ọtí sára tán fa anzalallahu azza wa jalla tahrim ti sọ yìí pé innamal khamru wal والميسر والأنصاف والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه ọkọjá pàákẹ́ ẹ̀sọ́ máa sọ pé ẹ àǹfààní rẹ̀ wà kíní tí ń paríparí èyí wọ ní o ó ní nípa ipasẹ̀ òun nìṣẹ̀lẹ̀ yẹn ti wáyé ń jọ ni. lóòótọ́ wọn ní wọ́n mọ̀rún náà ti máa ń sọ wípé ọlọ́run kìíní yè clear láyà áyà kìíní áyà kejì kọ́tọ́ padà ti bá ẹ̀hán ó mọ̀rún nígbà wọn lọ́wọ́ fẹ́ fàlẹ́ àǹtọ̀ mọ̀ntàkùn ọmọ rò ní àlẹ́ àánì náà ń tẹ̀ báyìí á sì ní fọ́tí báyìí tó ti dàrọ́ ọ̀mù ti parí a sì fẹ́ rírì ń jẹ á sì ní ẹ̀rí ó ní àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin nípa òun lọ́sọ̀kalẹ̀ náà sọ́rọ̀ ọlọ́run wa sọ̀kalẹ̀ bọ̀ sọ̀kalẹ̀ tàbá alákọ̀ọ́kọ́ òun ni ìsẹ́nilójú kòrò àlàtọ́ àti lùwàlìdẹ́yìn ìtẹ̀lé ìyá àti bàbá ẹ̀rọ ìrìn máa fi àti lọ ṣùgbọ́n tá a bá ń tẹ̀lé wọn ọgbọ́dọ̀ jẹ́ mọ́ ìyapa ọlọ́run ọba subhanahu wa ta'ala. àgbọ́yé kejì tá a máa múnú hadithi òun náà ni ọlọ́dọ̀ wà fún àlìbír ìmá ṣe dáadáa sí ìyá àti bàbá kódà kí wọ́n jẹ́ lẹ́bọ̀. ìkẹta nínú àgbọ́yé tá a rí nù hadithi òun náà ni ọlá ti ń bẹ fún àlè ọmọ yìí lórí gbogbo àwọn ọjọ́ mi pẹ̀lú wípé ọrọ̀ ogun kọ́ ọ̀hẹ́lẹ́tìláha wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún ju ànẹ́bí sallallahu alayhi wa sallam yàtọ̀ sáwọn mi bó ṣe wá nù hadith àbí ìhùwẹ́rọ̀ kan radiyallahu ta'ala an wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní fọ̀bẹ́lítú alẹ́lẹ́ àǹbíyáì ní sítìn wọ́n fún èmi ànẹ́bí lájú lọ lórí àwọn ànẹ́bí tó kún pẹ̀lú nǹkan mẹ́fà kan alákọ̀ọ́kọ́ ọ̀ọ̀tìtù jawami alikalimi gbèsè e ọ̀rọ̀ wọ́n fi sami lọ́rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ díẹ̀ ìtumọ̀ tó pọ̀ ọlọ́run fi ká nẹ́bí yàtọ̀ sí àwọn ànẹ́bí tó ṣáájú ká sọ̀rọ̀ díẹ̀ kí ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀ ẹ yọ kò níbi kìnnìkan ọ̀rọ̀ díẹ̀ ìtumọ̀ rẹ̀ pọ̀. ẹ wọn fi bùn mi ẹ yàtọ̀ sí àwọn ànẹbì dọlọ ẹ wà alaihi wasallam ẹ wà àdéhùn tàbí rọkọyà náà àwọn àdéhùn ti máa ń fi hàn lé ni wọn ni àdéhùn nàṣíhà àti ẹ̀sìn ẹ̀mẹ́ta ló wí bẹ́ẹ̀ ṣe ya máa jẹ gbólóhùn ajẹfọlọ ajẹfọ jìtẹlọ ajẹfọ tẹlọlọ ajẹfọ kínní àìmọtì mùsùlùmí àwọn aṣáájú mùsùlùmí wa amadi àti gbogbo mùsùlùmí lápapọ̀ lórí eléyìí ọlọmọ lọmọ yìí péjì táwọn afáwa sí lórí lórí òjò láyé ẹyọ kẹlọ lọ́sí ṣe wípé ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ákànwá bíi mọ́tínù àṣàyàn ọ̀rọ̀ kò láàtọ̀ sọ́mari wọ́n bá bẹ̀rẹ̀ ṣáríwò rẹ̀ báyìí ilẹ̀ wọ́n ṣe tíra kan gbogbo àdéhùn tí wọ́n sọ nípa rẹ̀ kò àdéhùn tí wọ́n tírèsì nínú tíra kọjá yọ mẹ́rin péré náà odidi ìmọ̀já aládùúgbò àdúgbò sálá nìkan ọlọ́run ti kẹ́ ẹ wọ́n tún sọ wípé mi ní husni islami mọ́rin kẹrin kò bò má láyà àdé ojú eléyàn gan bá bá fẹ́ sìn yóò ti tẹ́jì sí fún ẹ pẹ̀lẹ́ ẹ wò bó ti ti kéré nítorí jẹ́ kí islam ọmọ nìyẹn da ó fi mu tí ò bá kàn sílẹ̀ kódà ń bẹ àti sáré ń mọ̀ fún mọ̀lẹ́lẹ́mọ̀sálàfà àwọn ẹlẹ́mọ̀ àǹkẹ́sà àgọ́ yóò di kejì àti sáré mu yé pé ọ̀dà mìíràn husni islam náà ìfẹ́ǹdòfó náà yà ní. àwọn tó lè jẹ́ kí islam yẹn da àwọn oníkó ṣe gbogbo ohun tó bá ti kàn lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti mu. wọ́n wá fẹ́ bọ́ kí ló kẹ mùsùlùmí tó bá fẹ́ tú un tó kẹ mùsùlùmí wó. èèyàn sọ látàárọ̀ tí ó fi dọ̀la èèyàn ó tún padà wá tòun tí ọ̀kẹ́ mùsùlùmí téèyàn bá fẹ́ tu wò téèyàn bá sọ látàrọ̀ yẹn á tún padà wá lọ́la kò sì ní parí ẹ̀. á sọ sálá lọ́lọ́run fi ro eléyìí kẹ́ ọ̀rọ̀ díẹ̀ kí tún máa fẹ́ ju. ìkejì wọn ni nọ́sọ̀tò bí rọ́ọ̀ mi wọ́n fún mi ní àrùn ẹ̀sẹ̀ rọ́ọ̀ ìbẹ̀rù ẹ̀rù jẹjẹ. nínú ìgbà wa mi ó ní mọ̀síọ̀rọ̀ kàṣà àwọn kan tó kó sùn kan máa lọ bá wọn láti bá wọn jà pẹ̀tọ̀ ẹlẹ́gbàfà ọyẹ jájá oṣù kan lókun tó ń wẹ̀ lọ ìbẹ̀rù òsì níjẹ́ wọn mímọ́ kódà pípọ́ ni wọ́n máa ń padà ń sọ wípé ọ̀dà àti gbà àjàmọ́ o àti gbà o ẹ̀rí àwọn sọ̀sọ́ alá ní òun nìkan wọ́n fi kẹ́ wọn ọ̀dà fi ká ànábì tó ṣáájú ìkẹta ọ̀hìnlá tìlí alghana'im kájagun kákọ́rọ́ àwọn ànábì tó ti ṣáájú tí wọ́n bá jagun tán kọ́rọ́ ohun tí wọ́n sì mọ̀ pọ́ lọ́wọ́ wọn bá gbà lọ́wọ́ wọn òun ni kí mọ́lẹ̀ wá láti sánmà. kí mọ̀lẹ́ wọn á wá kó gbọ́ ọ̀rọ̀ ogun yẹn jọ báyìí àwọn abẹ pé ọlọ́run ogun tó ní ìjà mo ti gbà á fún mi o iná yẹn wàá ṣe kíni o ìmọ̀lẹ̀ yẹn máa wá wá láti sánà nǹkan yẹn lọ ọkàn ànẹ́bí yẹn wàá balẹ̀ pé alhamdulilayi ọlọ́run ti ṣe o ṣùgbọ́n ànẹ́bí wa ọlọ́run fóun láǹfààní pé ọrọ̀ ogun tẹ́ bá masjidan wa tahura wọ́n gbé ilẹ̀ kalẹ̀ fún mi ní kíni o kó máa jẹ́ ibi táwọn èèyàn ti máa kírun ó sì tún jẹun táwọn àfisì mọ́tótó ẹ̀wọ̀n pé ọ̀fẹ́ ádámì ló mọ́ ì kàyà jà ìzọ̀ tá a bá rómi alẹ́ kíni o aláṣẹ tayamọ̀ tayamọ̀ mo dẹ̀ ní gèsè pé yẹn máa bọ́ra alẹ́ òhò èèyàn pọ́yé yẹn ní jàǹdẹ́bà èèyàn bọ́ra alẹ́ òhò èèyàn bá dẹ̀ wá bí iye pẹ̀ èèyàn bá máa yí ní ekútú láà kọsí nkankan tó sì ń bẹ bó ti ń sàlù aláyẹn náà ló máa máa ṣe ìyẹn tàyà mọ wàá kẹ mú oyè pẹ ó fi ra ojú wàá dẹ fi ra ọwọ́ dọrùn ọwọ́ ó ti parí kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ má gbàgbé àfàwà àmàlà ọ̀nà yà á ṣe ẹ radiyallahu ta'ala ẹ ánìkùmọ àwọn àti bàbá rẹ yà á ṣe ọlọ́run kó bá ní ọdún sí wọn ẹ̀rí ọlọ́run ní jàǹdà bà lára bẹ́ẹ̀ onífọ̀tàbà rọ́gọ̀tù mọ wá lọ kpọrọ àmọ yìí pẹ òun bọra lẹ kàmọ tẹtàmọ rọgò dáàbà gẹ́gẹ́ bí àwọn ẹrẹ ti máa ń kpọrọ àmọ yìí pẹ tẹmọ pé ẹni tó ti kpọrọ àmọ yìí pẹ bọba padà ojú sí yẹn èyàn ó dùn dùn mọ òjijì ọlọ́wọ́ abẹ́rẹ́ pé kí ló ní bẹ́ẹ̀ ni jẹ́nẹ́bà yìí náà mọ ní wọn ò sì lè lómi ẹ̀rí níbẹ̀ lèyàn ó fèrè pé mọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé mí yẹn bá ń wélé yìí lọ́dọ̀ ẹnìkan tí ọmọ ń pẹ̀ sí ọmọ ọ̀gá ah, tí mo bọ́ mi lò. ọwọ́ á ní kí n kẹ̀ mú yéèpẹ̀ kí n fi ṣe kí ni o kí n fi ra ọwọ́ dọ́rùn ọwọ́ adé kí n fi o kí n fi rojú kí n wá ọba ti tẹ́ mo sì lè kírun pẹ̀lú ẹ yóò làákàyè rẹ̀ tí ó yàrí òjijì ọlọ́run wá sọ pé fi à ń wà ó ti tọ́ à ń níbẹ̀ làwọn pé gbólóhùn kọ́ọ̀lù ó lè àbẹ́ ti gẹ̀ẹ́sì à ń tẹ̀ kóòlà òun làmẹ́ sọ sọlá wí fún àmì márùn jọ yẹn àdìs tó ti gbádùn jù náà nìyẹn òun lọ́wọ́ àníkò kéde nípa ọ̀rọ̀ tẹ̀yà mọ̀ àdìs mi ìdọ́gbajúmọ̀ lọ́dọ̀ wa àṣírí rẹ̀ ni wípé lóòrè pé mọ̀lẹ́kìyà ni wa lọ́jà bíi mọ́ mọ́lẹ́kì là máa ń tẹ̀lé kádẹ̀ má gbàgbé yí pé àtọ́fù yàní rìwáyà rìwáyà tó gbádùn jù káàbì sí imam malik òun ni ká sọ wípé ànkíní o amalik anáfẹ́ anibnu umar hadith abdullahi ibn umar ọ̀run sígbà hadith yẹn àwọn ni hadith ìtọ́sọ̀rọ̀ dọ̀dọ̀bàtẹ́yìn wọ́n máa fọwọ́ gbálẹ̀ lákọ̀ọ́kọ́ ó rí gbogbo bá fẹ́ kà á lọ wàá sojú wàá tún lẹ́ẹ̀kejì wàá sọwọ́ kódà mọ ọ bó ti bẹ́ẹ̀ hadith yìí ò gbádùn hadith tó wà ní kò kémi òun ni hadith Ammar eh, bin Yasir hadith yẹn wà nù sahih tó gbádùn dáadáa sísẹlẹ̀ yẹn kébí ibi sẹlẹ̀ sí báyìí kéde kó mú ọ̀rọ̀ wá sọ́n sọ́láńdẹ̀ kọ wọn ní àdéhùn sọ́láńdẹ̀ tọ́ka sí kíni o àlùwájẹ́ wọlé ẹ̀ pé ojú là kọ́kọ́ ọ̀dọ́ ọba mọ̀ ọba ti fọ́ lulẹ̀ ó fi lulẹ̀ ọgbọ̀n ọ̀tún ní kóyè pẹ̀rẹ́ jù ló fi ṣe wípé ẹ̀sìn pẹ̀lú mọ̀ ni wọ́n jọ ń lọ pẹ̀lú mọ̀ ni kò sí fáìmù ọ̀kẹ́ sí ike ńgbà dáadáa la fẹ́ fi yèpẹ̀ òun náà mọ́ra sáà wá ní bu díẹ̀ sójú. àwọn ọlọ́ba afárákùnrin kan pé ọlọ́dọ bẹ́ẹ̀ nínú àwọn ẹjọ́ máa ń ṣe ọlọ́run ní ọlọ́run ní lọ́ba sì lọ́wọ́ ọba lọ gbé yèpẹ̀ ó bù sínú ike ńtòótọ́ ó fi sọwọ́ ọ̀dà àtẹnu jẹ́ kó tú ọ̀fẹ́ rọrùn mọ́. ìpè oníjáde tó kò lẹ́nu mọ́ lọ́tàrà ká bẹ́ẹ̀ yẹ kí wọ́n ti ń ṣe é. ọlọ́run ni ọ̀jẹ̀ ó fi mú gan ọ̀hún àwọn ohun ṣe nǹkan. ẹ ẹ bẹ́ẹ̀ ń bọ̀ lọ́nà ẹ̀ ó mú sí ìrọ̀lẹ́ ọdún mímú ìwọ́jú ọlọ́run ni òjò ọ̀rọ̀ ṣe. bàbá tún rí nǹkan papọ̀ mọ́. ẹ ọ̀gá yóò tẹ̀lé ní máa rí mú fún ọ̀sásẹ́gun tẹ̀yìn ọ̀fẹ́ jáde ní èsì. Àbá ẹ ọlọ́run ni ọlọ́run ni pẹ̀lú pẹ̀lú ọbẹ̀ fi ṣe rẹ̀ ń sùn da, já yẹn da. ẹnìkan gunra mi. Tọ́ba ah, ó ní torí ó ní jáàlù tí ń bẹ fún jáàlù bàṣẹ́ẹ̀tì rẹ̀ ṣùgbọ́n wọ́n gẹ́gẹ́ tó gun àrẹ jáàlù mọ̀rẹ́kẹ́p tí mo bá gọ̀ sórí ìtẹ́ ní òpin àwọn àjọ ńlọ kẹnu bọ kòtò lọ. sóye pẹ̀yẹ bí ẹ bá ti ọba ti fọ́ lulẹ̀ ó tún gbọ́ ọ̀gẹ́ ò ní fẹ́ sí homu rájú. lẹ́yìn ojú ọ̀ràn ọwọ́ lọ́ba parí kódà kò nídìí pé ó diwọ́ ọ jẹ́ o tó fi bẹ́ẹ̀ ẹ pé yẹn wọ wèrè nìyẹn kò ṣe pé láti inú ọ̀dẹ eléyìí ló ti fẹ́ wá sí ẹ mọ́sálásí báyìí nígbà tó lu iye pẹ̀tà tó ti fi sojú tó ṣe báyìí ìjọsìn onídìíwọ́ làfà jáde wọ mọ́sálásí lónìí yẹn wọ wèrè nìyẹn. kádẹ̀ tún bá dára láǹ gbóngbóng tá a lè fi àlùwà lólómi ṣe la lè fi ṣe. ìyẹn náà fi kí gbogbo òun odidi kankan náà bá rọgbọ́n ẹ̀dá tó lè yá tó. ṣé na ti pé jẹ̀nà ẹ̀ bà tọ́ bá padà omi ló padà gbogbo òun tó ti fi kí ó lálàáfíà dáadáa òní dáadáa. sani ó ní ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti o wọ́n gbélé kalẹ̀ fún ọ̀tọ̀ hóra tun tó fi ṣe mọ́ra yẹn tàyámùmù tàyámùmù yẹn tún gbọ́ lẹ́ẹ̀kan sí o ò lágbára àti wẹ̀ bá a ti wí yẹn náà ló ṣe o dẹ̀ ní jẹ̀nẹ́rà bóyá lálà àbọ̀ ọba yàwó ẹ̀ lò àtẹ̀ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kí àwọn ní sáà bó ti mọ̀ pọ̀ ní lomi yẹn obìnrin lẹ̀ má bàa lò. ẹ̀bùn ti wà lọ ẹ̀jẹ̀ wà á lè wọ́ra fọ́ bó làfẹ́ dàgbẹ́. sọyí karùn wọn ni ọ̀rọ̀ sètò ilà alhalki káfàtàn alẹ́sọ̀sálá ni inú nǹkan tó tuntun mi náà fáwọn ànábì tó ṣáájú mi ni pé wọ́n rẹ́ mi sí gbogbo èèyàn yẹn ni gbogbo ẹni tí ń bẹ láyé àtẹni tó jẹ́ mùsùlùmí o àtẹlẹ́bọ ànábì wọn fọ́nà sọ̀sálà òun là ànábì wọn sọlọ́lọ́ àṣàlọ́ òun ló jíṣẹ́ wọn wọn ọba àmàgbà lóbi jáde pé iṣẹ́ ànábì sọ̀sálà yàní àmọ́ ti rí gbogbo ayé ni kódà àwọn ẹlẹ́bọn yẹn á wí fún ọ pé wọn kírun yẹn ẹ lọ ẹ lọ wẹ ẹgbẹ ẹ kírun ah ìbẹ́ẹ̀ mọ̀ kó nífa ni mí bẹ́ẹ̀ ni á wí fún ọ. wọ́n ní kí ló ṣe fi ń gbé àfa ìbẹ́lẹ̀ yóò kírun ọ ní bẹ́ẹ̀ sọ́ọ̀tù mùdásírù yẹn kọ́ sáyẹn tó bá wọ sàkọ́rù bá wọ̀ tó bá ní wọ́n gbé mọ́ọ̀sàlákàkùn mọ́ọ̀sàlákàkùn fi ń sàkọ́rọ̀ kí ló mú yín wọnú sàkọ́rọ̀ kí ni wọ́n wì. ṣé síbẹ̀ làwọn ajá sí pàwọn yẹn náà á máa tún sọ fún ọkẹ wá kírun lọ́ọ́ wẹ̀ wá kírun ìbọn mọ̀ pé èmi ìṣẹ̀lẹ̀sìn alánàbí lànàbí rẹ̀ iṣẹ́ rẹ̀ dọ́dọ̀ ẹ̀ wá kírun lọ́ọ́ wẹ̀. àwọn ẹni yìí dẹ̀ níyì ìpínlẹ̀ fún òkè ń ṣe mùsùlùmí wọn bá wọn sàkọ́ wọn bá yọ kí ló dé dẹ́gbẹ́ wọn sàkọ́ wọn níbẹ̀ ni lámẹ́kùn mi náà mo sọ lé àkírun ni àsìfáláyé níjẹ ọkùnrin náà ọ̀rọ̀ wọn àlọ́ ìdín adé máa ń kẹnu bọ̀lẹ̀ pẹ̀lú àwọn tó máa ń kẹnu bọ̀lẹ̀. tí ọjọ́ yìí fi wá padà wá bá wa ní. ọlọ́run fọmọ àtẹnfà àwọn ṣàfáàtú èsìpè àwọn tó ń ṣìpẹ̀ kódà kò lè wúlò fún wọn. bẹ́ẹ̀ yóò ti rí pé kèfèrí ni wọ́n sísìpẹ̀ ẹni tí ń ṣìpẹ̀ ò ní wúlò fún ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ tó jẹ́ mọ́. á náà á ẹ ò fáwọn kan bẹ tó yẹ pé wọ́n ṣe bídíà àbí wọ́n dẹ́ṣẹ̀ tí wọ́n ti kọ́kọ́ lọ lo àsìkò kan bí wọ́n ní kéèyàn tara lọ lo ogójì ọdún péré lẹ́wọ̀n náà kó sáré kó tètè sáré lọ ẹ mọ̀ fáwọn oníròyìn yẹn máa ń rí pé wọ́n ní kó sáré lọ lọ́dún mẹ́wàá <coughs> wọ́n ní kó sáré lọ lọ́dún mẹ́wàá lẹ́wọ̀n náà. bẹ́ẹ̀ ni wọ́n pé àwọn adájọ́ náà wá sọ pé kọ́ sáré lọ sáré lọ mẹ́wàá kọ́ sáré lọ ọdún mẹ́wàá ní kíákíá lẹ́wọ̀n ni ẹ kó tètè lọ lọ́dún mẹ́wàá náà. àwọn ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ní iman. wọ́n bá ti ẹ̀wọ́ ní wọn á jáde wọ́n bá ti lo wọ́n bá ti lo àsìkò tí wọ́n lò ń bẹ̀rẹ̀ ọlọ́run lọ́mọgbà àwọn olò wọ́n á jáde pẹ̀lú sípẹ̀. ìkẹfà ó ní wàá kó tí mo bí nàbí yìí ó ní wọ́n dẹ̀ fi mí parí àwọn ànẹ́bí sallallahu alaihi so nípa bẹ́ẹ̀ ó fi hàn yí pé ọlá ń bẹ fún ìjọ anẹsọsọlá lórí àwọn ọjọ́ yòókù nípa wípé ọrọ̀ ogun ńkọ́ ìjọ yìí lẹ́tọ̀ọ́ sí àwọn ọjọ́ mi ò lẹ́tọ̀ọ́ sí. ìkẹrin nínú àǹfààní tábà nù hadith òun ni pé wọ́n fẹ́ ká máa lọ bí aláìsàn wò máa lọ bí aláìsàn wò a lè pè ní iyadatul marda kódà tá a bá lọ wo ah, ọlọ́run bá ní kí àwọn àfa wa tábà lọ wo hadith àbí Hurairah tó sọ nípa ẹ̀tọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ sí fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó bá pàdé ẹ̀ kó sí kí ni o kó sálámọ̀ sí tó bá pín sọ́sì alhamdulilah kó sọ pé alhamdulilah tó bá pè ọ́ kò dá lóhùn oyún nípa wá jẹun tó bá rẹ̀ kò bẹ́ẹ̀ wò bí tí mò ń lọ nìyẹn àwọn afáwa ní kẹ́límọ̀ tó jù sí ọlọ́run ọba ló ah, ọ̀gbọ́n lábá dà nẹ́bí o sallallahu alaihi wasallam kẹlmọ tó lò kẹlmọ yẹn lágbára wọn ni wàá yé za mọrídọ fàáhùd ló tó bá wá rẹ fàáhùd wọn ní tùmọ̀ rẹ̀ ní wípé tẹzúrùhù mìíràn wọtẹ mìíràn tó bá rẹ ọ máa lọ bẹ́ẹ̀ wò náà wọn ní ká tún síwájú káwọn yẹn fi ráyè so. wọ́n ọ máa lọ bẹ̀rù lóòrèkóòrè àbí sí yìí gbé ah mo sì ń wo tó ọlọ́run ọ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ mo sì wò pé wá láàárọ̀ ah, n yìí náà nínú àwọn súnnẹ̀ tó kú lọ́wọ́ tí ń mùsùlùmí máa pẹyọ ló ń kà súnà ẹni ó ti kú fínfín láwùjọ wa bí ẹni páwọn àtúntàn náà kájọ ń ṣe dáadáa kájọ ń jókòó bá ṣe jọ jókòó yìí tó bá ti rẹ̀ ẹ́ tiẹ̀ ló dé nìkan máa bá yí òní rẹ̀ yẹ yọjú sí ọlọ́run kọ́ ṣàtúnṣe gbogbo wa àìsàn yìí à ń lérò pé yóò gbóògùn ni kò gbóògùn kankan ní tó ń pele sí lójoojúmọ́ ni èèfẹ́ lóyún ọ̀gá ah, ẹ sì ti rí mi dárò sí mi bó ti tó sùn kan ẹ sáwọn pè ń sá ó sì rẹ̀ àní lọ àní lọ hàn wá bàbá kan bẹ bàbá àgbàlagbà ni àjọ kéwú nígbà tá a fi wà ní kò léyà ni àpẹẹrẹ kéwú yẹn sì wà lára bàbá nìdòní olónìí ẹlẹ́yìn kan ọmọ kòso ni wọ́n wọ́n ń sago lólu wọlé báyìí ẹ̀rì kan máa ń dé fìlà gòǹgò báyìí àwọn ni wọ́n gbajúmọ̀ lálago nílé bàbá sínà bàbá sínà olówó àwọn náà gbajúmọ̀ jù méjì mi ni wọ́n nígbà tá a fi wà ní kòlíyà gbogbo àwọn eléyìí ti ń sọ bóyá bíi nineteen ninety nine èyí ìpẹ́ ní ọdún mẹ́rìnlélógún sẹ́yìn àrẹ ọ̀rọ̀ sí jù bẹ́ẹ̀ náà lọ. sọ méjì ni bàbá àìsàn kan mú wọn àìsàn náà lágbára ọlọ́run lọ́kàn ká dára pé wọ́n sì tún wà láyé sá ọlọ́run lọ́kàn ká dára pé wọ́n wà àìsàn náà lágbára nínú nǹkan tí wọ́n á sọ ni ah, pé àwa mùsùlùmí ká lọ ṣàtúnṣe ara wa pé kó dà àwọn ti ń pinnu wípé táwọn bá di ìdùbúlẹ̀ táwọn bá dìbò ń dùbúlẹ̀ àìsàn àwọn ò ní kí àwọn wà. torí wọn pẹ́ ń lé lọ́dà ọdún kàríkìlá kí náà ń bẹ̀rẹ̀ nǹkan yẹn léwọ́ burúkú ọláwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú tíì pẹ̀lú gbogbo ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ bù tóun sì làkùlàkà débi pé wọ́n pàdé bàbá dùnú olónìí mẹtàkàlà ń bèèrè àròbíyà náà ṣé ìṣe ẹni mà pé kéwu yẹn júngbà ni àtọ̀ sí kéwu gbàrọ̀gùdù dẹ́ǹké nísìn ẹ̀ka ìlú gbogbo ọdún ẹ̀mí gbọ́lábáwá ẹ̀mí mọtẹ́rọ̀ ọ̀hún náà tú ẹ̀ máa da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni ìgbà ni bí ọdún méjì ẹ́ ó dé òkú ni àti kọ́kọ́ iṣẹ́ àṣegùn iṣẹ́ àṣegùn wàláhì làdín ìgbà tí bàbá dẹ̀ ti kó lè kó sanitana làwà mọ́ náà ti dára ọdún kejì làwà tí wọn ò ti lè wálé ké mọ́ doni olóòní ti ń sọ̀rọ̀ ọ̀tá bá pàdé ní ìsù láàrin wákàtí kan lábá làwọn àgbẹ̀ àti àti bàbá aláàgọ́ sí mi. so pípọ̀ nú àwọn èèyàn ẹ wá ti lùtì wọn pẹ̀lú ádámẹ̀lẹ̀ àyíyáàdà ẹ ṣe gbogbo nǹkan náà lówó ṣùgbọ́n kọ̀ yẹ lómi bẹ́ẹ̀ kódà lè sọ pé ah lóòótọ́ wọn ò mú wá ṣùgbọ́n wọn ò fi ń lẹ̀. ó ṣe kán wá kọ́kẹ́ ṣe wá àti lásánpẹ́ tó ó sì máa ń wá bẹ́ẹ̀ àdánwò ní èbùtìlá ní àìsàn ìgbà bá wọ ọlọ́run ní òmù kú o ẹ má wò pé oògùn tí wọ́n ń lò fún yóò ṣiṣẹ́ o. ó lè jẹ́ náà èyí tó ti lò ṣáájú ṣáájú yẹn tó ti lò tíkẹ́tíkẹ́ wọ́n kẹ̀ tó mú kẹ́ bá yá wọ́n bá tó ti ó ti kú mọ́ wa lọ́wọ́ ọ̀kan náà nìyẹn báyìí a rí i pé sẹ̀rí àfẹ́ fún wa istihbabu ziyaratil marid ká máa lọ bí aláìsàn wò kódà lóòrèkóòrè bó ti wà nínú ẹ̀tọ́ táwọn mùsùlùmí gbọ́dọ̀ fúnra wa kódà tó wà bẹ́ẹ̀ yìí pé wàá ìdá mọ́tà fọṣọyẹ ẹ̀hù tọ́ba kú tún tẹ̀ ló fọ ẹ̀ wọ́n ti ń jásí kó fẹ́ nìyẹn bí a má jẹun fojú rírì kúrì ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ọ̀ tẹ̀ ló kú rẹ̀ òun gan ni ó fi hàn yípo sí kíni o kò gbà tiẹ̀ kò sì nífẹ̀ẹ́ rẹ̀ lótìtọ́ lódodo ẹ dákun ẹ jẹ́ ká jí súnà yìí ó ti kú láàrin wa o ẹ jẹ́ àjì làwọn kẹfẹ́ adúláwọ̀ kò nídìí ká dájọ́ kò sì nídìí ká kójọ àwọn ẹlẹ́gbẹ́ ayé kan wà tó ṣe wípé àwọn ti ní táìmù tí wọ́n lọ sọ tuntun kò ní ó lè jẹ́ gbà mí wọ́n ní rẹ̀ kò yẹ sì ṣe dandan ní ká kójọ lọ ìyẹn lè máa lọ ní kọ̀ọ̀kan kẹ́nìyàn ó sáfìrí pé wọn ò fi òun lẹ lóòótọ́ àní lọ láti lọ disturb ẹ̀ àwọn dókítà ò bá gbà ká wọlé ká má wọlé lẹ́yìn náà ni kò ní adab tábà fẹ́ lọ bẹ́yẹn wá ìpẹ́ lọ́dọ̀ aláìsàn wọ́n ní kẹ́nìyàn rẹ́sì ọgbọ́n kó farakalẹ̀ nígbà yẹn lọ́ máa lọ bá rojọ́ nígbà ẹ à yá láti òkè odò wọ́n máa tiẹ̀ bímọ ẹ wọ́n bímọ níjẹta lánàá náà la kó mọ ti ya fáwọ́sá ẹ lẹ́yìn ìgbà nìyí kíní báyìí mo tún lọ sí kò níjẹta gan wọ́n á ní pé àwọn adìẹ yìí yẹn arákùnrin yìí tí dìde ń bi tó wà yìí débi pé ó lè mójú tá díẹ̀ tó bá padà yá. ṣé ipa àwọn tí wọ́n fún nítọ́jú kẹ́ wọ́n sọ pé àfà ah, ah, ẹ wá máa lọ ẹ wá máa lọ. sòwúlẹ̀ kọ̀ níyàn gbọ́dọ̀ pẹ́ tó bá ní ohun tó fún un fílẹ̀ o sì ti ṣàdúrà fún tán àti ìgbèlè sàrọ̀ bàná àti àṣà àfi ṣìfà àfi ṣìfà ẹni. Eh, ọ̀gá ni sukuma àti àwọn obìnrin falafel ọ̀gá ni nurse sọ́tò lẹ́flas ọ̀ka fún àti bisimilayi eh, àkíkà àti gbogbo àwọn oríṣiríṣi àwọn àdúrà tí a lè ṣe tábà lọ di alẹ́ ìsìn tó bá ti wí náà fa àti lábàṣà sọ̀rọ̀ insha allah tó ti wí fún àwọn ọ̀gá ni àwọn sọ̀tọ́ lálọ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ tọ́kọ fún pé làbàṣà sọ̀rọ̀ insha pé ibà tó gbóná girigiri ni asọ̀sọ́lá ni ibà ni náà ni ọ̀pọ̀ ibà ni náà ló lè bàtà pa. so tọ́ba ti ṣàdúrà tán ó yí kò tọ́ba ní ohun tó fún òfun òsì bákàdá rẹ̀ kò gbọ́pọ̀ ó jókòó sí ọba tó wá fẹjọ́ bó lẹ́nu ìyẹn ò dá rárá. ẹlẹ́ẹ̀karùn-ún a tún rí níbẹ̀ ìtẹ́ríbọ̀ òjíṣẹ́ ọlọ́sọ̀ọ́sẹ́lá òun ni pé ó sàkólé kan kí yẹn máa lọ bí aláìsàn wò kódà èsì máa mọ̀ bá àlè kan ní ìbẹ̀wò tó dógóńgó kódà hadith tá a kà yìí wọ́n lè jẹ́ ọlọ́run yìí dì sí háìmọ̀ kan sí tòsí kó fi lè máa lọ bẹ́ẹ̀ o àgọ́ kan ọ̀pọ̀ àgọ́ sí tòsí pé ìfẹ́ jìnà sí ẹ̀rí ẹjẹ́ ayé súnà yìí o gbogbo àwọn ẹni táwọn náà bá fojú wò sáàjọ máa ń pàdé bóyá mọ́sálásí wa àbí ládùúgbò wa tó ti pàìsàn lọ dàgbálẹ̀ ọ̀ọ́lọ́ àtìjú yẹn rẹ o lọ́ńdọ̀ tó ti mẹ́ta tó lọ́ wò àtìjú mọ́ra wọn nígbà tí yẹn náà débẹ̀ ó ti àtòjọ́ mẹ́ta gbogbo àwọn yẹn láti bínú ni ó sì máa wí náà bínú ni sọ pé wọ́n ti mọ̀ ọ́ lọ́rọ̀ sí ó ti yẹ kó ti mọ̀ ọ́ ọ̀rọ̀ kan tẹ̀gbọ́ wáàsí rẹ̀ bínú ni náà nínú àgbọ́yé hadithi ìkẹfà òun ni àìṣẹ̀tọ́ káfílé sí wọn lọ́fàtírì nínú àsọ̀lẹ̀ tàbá fẹ́ sàsọ̀lẹ̀ níbi dúkìá wa fẹ́ni tí ò ní jogún ọgbọ́dọ̀ tí wọn lọ́fàtírì lọ. ìkeje òun ni pé ọtí èèwọ̀ ni o àwọn ọ̀bàjẹ́ tó tóbi dẹ́ wà ń bẹ kódà ìnira tó wúwo náà wà nù rẹ̀ ẹ̀ ọ̀pá ti sọ fún wa nígbà tó sọ̀sọ̀ láàárẹ̀ nìkan tó ń ṣáájú kan ń ṣòògùn ọba lóhun sóògùn ní anẹ́bì ni à eléyè sóògùn àìsàn gan tún ni pẹ̀lọ́tì. tó kílẹ̀ yẹn ti rí nìyẹn hadithi mi òun ni hadithi Humaydi yó. قال حدثنا ابن عيينة قال حدثنا هشام بن عروة قال أخبرني أبي أبي قال أخبرتني أسماء بنت أبي بكر قالت أتتني أمي راغبة في عهد النبي صلى الله عليه وسلم فسألت النبي صلى الله عليه وسلم أصلها قال قال نعم نعم lábẹ́ ìṣe dáadáa tó ń bí tọ́ yẹlẹ́ bọ̀ kó ń bí yẹlẹ́ bọ̀ adẹ̀sí máa ṣe dáadáa fún àdìsí yọ wá ju ẹ̀kànlẹ̀ fún apápátá òun ni àdìsí al-Humaydi yìí ó. Humaydi ọba àsọ̀rọ̀ ọ̀nà Ibn Uyayna náà sọ fún wa wípé Hisham ọmọ Urwa wọ́n sọ fún wa wípé akhbarani abi ó ní bàbá mi gangan ló fún mi nírò ó nígbà ọ̀rọ̀ mi wá fún mi nírò ó ní akhbaratni Asma'u bintu Abi Bakri ó ní Asma ọmọ Abi Bakri ló fún mi rò ìyàwó Asma àwọn Asma òdi náà ọlọ́run dákun jẹ́ mi wọ́n gùn ìyàwó Asma ọlọ́gọ́rùn-ún ọdún láyé eyín rẹ̀ kẹ́kẹ́ wọn ti ta. ó lo ọgọ́rùn ọdún láyé eyín rẹ̀ ọ̀ka yẹn Asma bint Abi Bakr. ọlọ́run jẹ́ àwọn ọmọ wa Asma ọ̀ka ọlọ́run jẹ́ mi tí wọ́n ní ogun táwọn ní ọ̀sọ́lọ̀ torí wọ́n ní àwa sọ́lọ̀ ọlọ́run wa sọ eyín wọn fún wọn kẹ́kẹ́ ọ̀yọ́ nú eyín ni kódà wọ́n ní wọ́n sọ̀rọ̀ kọ́ takora wọn pé ah, àgbà ti dé ẹ sáà jẹ́ wọn jókòó wọ́n sì kọ́gbọ́n wọn dùn ní ẹ̀yà wa Asma bint Abi Bakr radiyallahu anha. wọ́n ní bàbá mi fún mi nírò wípé Asma ò fún un nírò wọ́n ní Asma ó fún mi nírò wípé ìyá mi dé ìyá mi wá bá mi lẹ́ni tó ní bùkátà sí mi. fi ahadi nabi yi sallallahu alayhi wa sallam lásìkò tá nàbí ń bẹ láyé ńgbà yẹn. ẹ mọ̀ pé àwọn asma nínú àwọn tì ní wọn abẹ́ kan nínú àwọn sàádùn ń fi ọlọ́run ní ọmọ kiri. ó ní ìyá mi wá bá mi lásìkò فسألت النبي صلى الله عليه وسلم أصلها ó ní mo wá bí anabi léèrè wípé ṣé kí n darapọ̀ wọn màmá mi ṣé kí n lọ da lóhùn bó ti sọ pé òun nídìí mi anabi ní naam ṣe bẹ́ẹ̀ lọ́ọ́ bá mọ́mì rẹ̀ lọ́ọ́ jẹ́ pé rẹ̀ pẹ̀lú ohun tó bá fẹ́ ẹ̀rí ibùdó òun yá yín náà ta tọ́sọ hadith yìí fọmọ rẹ̀ <clears throat> wọ́n ní bọ́lá òun ti sọ àyà kalẹ̀ nìyẹn nípa àlámọ̀rí kìlá àyà náà àyà tó wà ń sọ́tún mọ̀mù tẹ̀hìnà wọ́n ní láàyè ní hákùmọ̀ lọ́hù àni lẹ́dínà lámìkọ́ ti lókùn fìdíìn ayé máa kà lọ. afa hamid aláyà láyà ní hákùmọ̀. عن الذين لم يقاتلوكم في الدين ولكن يستهزئون لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم لا لم يقاتلوكم في ولم يخرجوكم ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقتلوا tó àyà sọ́dún mọ̀mọ́tẹ́ sí náà yẹn ọlọ́run ọba sọ́hàn Tala sọ yìí pé ọlọ́run ò kọ̀ fún yín ọlọ́run ò tiẹ̀ ní kọ̀ fún yín ni nípa àwọn ẹni tó ṣe wípé wọn ò bá yín jà nítorí ẹ̀sìn tẹ̀ ń ṣe wọn ò dẹ̀ tún lé yín kò nílé. ọlọ́run ò ní kọ̀ fún yín à ń tabarúhùn kẹ̀sì dáadáa sí wọn. wọ́n tó kọ̀ sí tó ilẹ̀ ìhì kẹ́ẹ̀dẹ̀ tún ṣe dọ́gba pẹ̀lú wọn ọlọ́run fẹ́ràn ẹni tí ń ṣe dọ́gba. màmá rẹ ni bàbá rẹ ni ẹlẹ́bọ ni wọ́n ń tòótọ́ túmọ̀ wọn ò fi dínà rẹ nínú ẹ̀sìn ó dẹ̀ níbi tó gbé wọn ò lè ọjà ni pé ọmọ àgbélé. ọlọ́run ni wọ́n má ṣe dáadáa sí ọlọ́run ọ̀dẹ̀ ni kò má ṣe dọ́gba pẹ̀lú ẹ̀ ẹ̀rí bí àwọn àfa wa gba wọn ṣe tàfsírì débi àyà yìí nígbà yẹn wọn á rántí ìyá wọn kan àwọn ọ̀yá yẹn bí àwọn àwọn ni wọ́n tún jẹ́ bí olórí fáwọn eléégún ọ̀dọ̀ ìyá ni wọ́n wá gbé. wọn á ní tó bá ti di àsìkò tí wọn pè mí lásùbà ẹ sọ pé lágbájá o àwọn máa lakọ máa wà fáwọn alérí ẹ mọ̀ pé ọ̀dà kéèyàn máa lakọ máa fà lórí àbí ṣéèkù wọn máa ń fún ọ lóde ṣéèkù tọ́ni máa sọ wípé àfà Yakubu ọdúndọ́gbọ́n pèlè kan náà ni ṣéèkù ni wọ́n máa ń tẹ́sí ń gbọ́ mi eléyàn jẹ́ ádàbò táwọn student gbọ́dọ̀ ni ṣéèkù ni ọ̀nà ọgbà àfà Yakubu àfà Rafiu àbára fíù ọba ní èbí wọ́n ti pe àfa kájẹ ní òun tiẹ̀ tún gbìyànjú pẹ̀lẹ́ ní ọkàn ti ṣe ràfíù tiẹ̀ tí ò ní bá àfa kù ẹ̀rí wọ́n ní màmá ọba sọ wípé lágbájá ò ń mà ti pe lóyìn lóyìn ọ̀yá wa lọ kírun ẹ̀rí wọ́n lọ́wọ́ tó dá sí pa wẹ̀ ìyá ta wí bí olórí àwọn eléégún níbẹ̀ nìyí mẹsàlúmẹ lọdí ẹdínmọbẹ àbí wọn ní ọlọ yìí pé lágbájá o àsìkò tẹ máa máa ń jẹun yín ẹni máa ti tó òun mo ti bọ gbélé yìí o kírò ìyá bẹ́ẹ̀ bá bí yẹn lóòótọ́ nígbà táwọn ọ̀gá wa tí wọ́n kéwú dé bẹ́ẹ̀ wọ́n bú ẹkún gbàgádá ń jọ́ nìyí pèlè ní asáfi ṣẹ̀dí ìdúpẹ́ gbogbo wàhálà táwọn ṣe wọ́n láwọn padà sọ fún wọn títí wọ́n sọ pé ah mo ti gbọ́rọ̀ rẹ tó ń wí ọmọ mi ṣùgbọ́n yóò di jàǹbá pẹ̀lú bàbá rẹ̀ kí wọ́n á dọ́dọ̀ rẹ̀ wọ́n á sọ pé kíní tá a jọ ń ṣe ni ìwọ ti padà pàṣẹ gbà mọ́ lọ́tẹ́ ìgbàdàn gàwá débẹ̀ wọ́n sun ẹkún débi pé ó ní agbára jọ yẹn bá rí irú ìyá bẹ́ẹ̀ bí yẹn bí dáńlọ nìyẹn.

ikọ̀ na náà lèèyàn jẹ o òun lèèyàn máa jẹ sẹ̀rí ọ̀sọ́ pé òyì ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sọ̀hábà kódà òjíṣẹ́ ọlọ́dọ́ bá kí wọ́n lọ kí àwọn sọ̀hábà abdulhuzza ọmọ abdulhuzza kílódé tí wọ́n yọ fún lọ na Abdullahi Falọwọ yóò sọ pé náà. ẹsẹ̀ mi yọ padà yí kó ńgbà tí jẹ́ rẹ̀ kẹta ń ah. kan ń jẹ́ wà lọ pààrọ̀ rẹ̀. ọlọ́wọ̀n ọkùnrin nípa àwọn ẹni tí wọ́n bá ń jà nù wọn ò dẹ̀ sí ń jáde wọn lè ń kò sí ní ẹ má sì dọ́gba pẹ̀lú wọn ọlọ́run fẹ́ràn ẹni tí ń sì dọ́gba tí èèyàn bá rí irú ìyá bẹ́ẹ̀ bí èèyàn kò dá yẹn láàmú kò fi sí àbí bàbá bẹ́ẹ̀ ìjà ilẹ̀ ti mọ́ bá wa bàbá kan náà ń bẹ lórí bẹ́ẹ̀ nísìn ọlọ́run dákun jẹ́ kí wọ́n pẹ́ bọ́ọ̀dù kí wọ́n lè sẹ̀sìn wọn torí ńgbà tọ́lọ́run ti àṣàdánwò fún bàbá ni gbogbo àwọn ọmọ tó bí pátá ni wọ́n kírun àwọn sì mọ sí àjò débi ipá àwọn yẹn tún kọ́ yìí gbogbo àwọn ọmọ wọn kírun ọ̀kan náà àwọn ọmọ ìyá tó súnmọ́ wa kọ́ nínú sọ pé sẹ́ẹ̀sì ń ṣiṣẹ́ lórí bàbá báyìí ó ní bẹ́ẹ̀ ni àwọn ń ṣe wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ ńlá kan tí bàbá sọ fáwọn ni pé ó sì ti wà wọn káwọn kírun yẹn ṣùgbọ́n àwọn láwọn àfáàdì wọn ni mo tẹ́ ń ṣe lọ ilé ìní ẹ máa ṣe lọ èyí tọ́lọ́run fi rẹ́yìn òun sì ẹni ni mo kí ó yẹ̀yìn lọ. àwọn ọmọ ìyá wa tán tí wọ́n ní lárí gidi ni ọ̀ tán tó déédéé nú ẹ̀sìn dáadáa ni ọ̀ ni bàbá wọn rí bá a ti ń sọ yìí wọ́n máa ń kojú kí bàbá náà lè gbà fà wọ́n tó jáde láyé o. tọ́ tó báyìí àlùkò ti sọ ọlọ́run sọ fún àìsàn pípé dàpọ̀ mọ́ ya ṣe dáadáa sí ẹ̀ akọ̀jẹ̀lẹ̀ bọ̀ ọlọ́run ní ẹ má ṣe dáadáa sẹ́ni kò gbógun ti ọ̀nú ẹ̀sìn kò kí ló dé tó ní ṣe dáadáa hadith mi lábẹ́ ṣíṣe dáadáa sí ṣùgbọ́n ṣáájú ká tó débi hadith yẹn. kíkọ̀ ya asma'u wọn ni wọ́n ń pè ní qailatu bintu abdul uzza wọ́n ní kódà ìyá yìí ó kú sẹ́bọ̀ ni ó sẹ́bọ̀ kú ni. ẹ̀rí wọ́n ní ìyá yẹn mo bá aṣọ náà rí pé ó fẹ́ kí ọmọ òun kó ṣe kí ni òun ṣe dáadáa fóun kò sì fẹ́ràn islam ìṣẹ̀lẹ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ lójú ayé nàṣọ sálám. tábà wo kí ni àgbọ́yé àgbọ́yé ọ̀kan tá a lè múnú hadith yẹn náà ni wípé ó ṣẹ̀tọ́ ká ṣe dáadáa sí aláṣùmọ́ tó bá jẹ́ lẹ́bọ̀ tí ò bá ti gbógun tiwa gbógun ti mùsùlùmí tó bá gbógun ti islam ọlọ àbí gbógun ti mùsùlùmí òní pọ́nmọ́ òun ni o títẹ́bọ máa ń gbogbo lẹ́mìí ẹlòmíì dé yọjọ níyàwó iná ẹ lọ́rọ́ ayé àyàn nígbà wípé lábíyò kọ́ ìlú òkòwò fìdí náà bá yín jà nú ẹ̀sìn. kódà ọ̀gbọ́dọ̀ sọ wípé ìbáwọn mùsùlùmí yòókù ní ń bájà kò bẹ́mi ọmọ rẹ̀ jà lọ́wọ́ ti di pé ń bá wọn jà ìwé eléyìí ó sì ga àyà ń parẹ́ o wọ́n dàbí pa àyà yẹn ọ̀yá káyà yẹn síwájú. إنما ينهاكم الله عن الذين قاتلوا به وأخرجوكم من دياركم وظاهروا وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم منكم فأولئك هم الظالمون ọ̀rọ̀ bó ti clear bẹ́ẹ̀ tọ́ba jásí kó ba yín jà nípa ẹ̀sùn ó dẹ̀ lè yín jáde ẹ́ bákan wọ̀zọ́ àrù ó tún ṣe ìkú lọ́wọ́ àwọn yẹn láwọn fẹ́ lè yín kó lù òun náà bá ní ọ́yà o ó sì kú lọ́wọ́ lórí bí wọ́n ti máa lè yín jáde irú eléyàn ọlọ́run náà má ti dáadáa sí yẹn. ẹni ọba lọ nífẹ̀ẹ́ yẹn sọdí ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ irú ẹni tó ṣe pé ó lè yín jáde kò ní ìlú ó gbógun tì yín nípa ẹ̀sìn ó tún káwọn yẹn lọ́wọ́ lórí bí wọ́n ṣe léyìn kò nílùú àríkè sí yẹ irú eléyẹn ọlọ́run lẹ gbọ́dọ̀ ṣe kí ni o ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ẹni ọba nífẹ̀ẹ́ wọn fáwọn ìlàyé kan ọmọ ọgbà yìí alábòsí tẹmọ pé ìfẹ́ kí ni òbí ká ṣe dáadáa má fẹ́ràn rẹ̀ lókun gbàdá tìrí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lára ẹ̀ ó gbógun tì í wọn lẹ́yìn kò ń wọn ṣe kí ni o tún lọ fún àwọn èèyàn tí ó yà wọn á bẹ wọn bàbá mi ni ìdàrẹ́ ni ó ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ru eléyàn mọ́ mọ́ bá àníyàn ti yé bẹ́ẹ̀. lábẹ́ ìṣe dáadáa sí òǹbí tó yẹ lẹ́bọ̀ òun ni hadassana musa hadith twenty six now. hadassana abdulaziz bin muslim عن عبد الله بن دينار قال سمعت ابن عمر يقول رأى عمر رضي الله عنه حلة سيارات تباع فقال يا رسول الله امتعني هذه أربعها يوم الجمعة وإذا جاءك الوفود قال إنما يلبس هذه من لا خلاق له فأتي النبي صلى الله عليه وسلم منها بحلل آه أني حدثنا موسى موسى بواصره أني حدثنا عبد العزيز بن مسلم قالوا على عبد الله بن دينار ó ní mo gbọ́ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ti ń sọ wípé òun rí bàbá òun Umar òrùnjọ kan àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bàbá òun Umar ó rí hullatan tìyàrá ó rí ọ̀ṣọ́ kan yàní ọ̀ṣọ́ àárín ó ní bàbá òun rí tí wọ́n ń tà ìgbà tí Umar wá rí ọ̀ṣọ́ àárín tí wọ́n ń tà yẹn ọwọ́ àti pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ibtahadi rálẹ̀ yìí tó o bá ti wá rà falbasha yawmal jum'a kó o wọ̀ níjọ́ jùmọ̀ àti wípé tàlejò bá ń bọ̀ tí wọ́n ti bìkan bọ̀ kó o tún máa wọ̀ pàdé wọn ẹgbẹ́ tí wọ́n máa ní bá ti rìn láàkó ni àti ó yẹ kéèyàn máa fasọ gidi lọ́ọ́ pàdé àlejò àbí kò sí yẹ wọn lò jíṣẹ́ ọlọ́run wa sọ báyìí pé innama yalbasu hadhihi ẹni tí máa ń wọrọ ọ̀ṣọ́ àárín tó ní kí n ra kí n máa wọ̀ ọjọ́ ọjọ́ hàn kí n máa fi pàdé àlejò yìí ẹni tí máa ń wọrú ẹ̀ man la khalaqala òun lẹni tí ò bá nípìn tí ó gbà lọ́dọ̀ ọlọ́run jọ́ fún dada ìyá wọn òun ni máa ń wọ̀. ó ní wọ́n tún wá lọ gbé àwọn aṣọ ọ̀ṣọ́ kí wọ́n tún lọ gbé bá nẹ́bí sallallahu alayhi wa sallam. wọ́n sọ

tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run jọ fi kẹ̀yàmẹ̀ òun ni máa ń ṣe kí ni o òun ni máa ń wọrọ àwọn aṣọ báyìí àwọn sọ̀tà lá ha a ìní ayà. làmọ́ òun ti ha ní tẹ̀lifẹ̀sẹ̀ ha wàdà kì í ṣèbí òun ha ọ̀hún tẹ̀síù ha fàáfàlà bíi àwọn ọ̀rọ̀ àkìláwò mi àhálì mẹ́kẹ́tà kọ́bùlà á yìí sí. tọ́ àwọn sọ̀tà lá kì í ṣe pé mo fún ọ ẹ̀ ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn yahudi ọ wà wọn wípé ọ gbọ́dọ̀ jẹ àyẹ̀wò dí lólè mọ lè jẹ lómi lólè tọ́jú ẹ̀ ń sìn ọ gbọ́dọ̀ gbélé lọ́dọ̀ àyẹ̀wò dí mọ lè gbá lọ́dọ̀ ẹ̀ lómi ọ gbọ́dọ̀ jàǹbá àyẹ̀wò dí mọ lè jàǹbá ẹ̀ lómi torí wọ́n gbà pé àwọn yehudi àwọn gan ni ṣáàbùlọ pé èyàn ọlọ́run ni wọ́n tọ́lọ́run ti sàwọn lẹ́sà gbogbo àwọn yòókù wọn ní ajá ni wọ́n àtẹlẹ́dẹ̀ ẹ̀rí ìyẹn wá sínú ìlànà ẹ̀sìn wa o. ànábì ọ̀wọ́ sọ yẹrẹyẹrẹ ọ̀ wá gbé fẹ́lú mi rọ alùsọ̀sálá mi rọ mí ní kọ́ wọ̀ ẹnì lámọ́ ha lé tẹ̀lifásà ha fún ẹgbẹ́ kó wọ̀ wọlé kì í tẹ̀lé àhá ṣùgbọ́n kó ta autex ha àbí kó àbí kó yẹn àbí kó ẹni pé kò fi wọ yẹn kásà sọdíẹ ọwọ fún yẹn ẹ mọ̀ pé kásà ọ̀fun lùbẹ́ lọ ní máa ní ọ̀fun méjì ní máa ní ọ̀kan wí sí ní àwọn tẹ̀sí wà á àbí kò fún yẹn wọ̀ sọdíẹ ń sìn kò fún yẹn wọ̀ wọ́n ní fa awusala bíi Umar ìlà ahìnláhùnmin ahìlì Mẹ́kà Umar wa sẹ́ndì aṣọ ọ̀sọ́ yẹn wọ́n sẹ́ndì ẹ̀ kan náà wàrà Mẹ́kà kó tó di pẹ́ nìyẹn gba Islam òun fún torí ẹ̀rọ pẹ́ńtì mùsùlùmí òun lè àwa tá a jẹ́ mùsùlùmí nìkan tó ti yẹn sìn àwa là lè wọ́ nítorí pé òfin ti dè torí òmọ́tì òmọ́tì lànà bí wíńgbà tí fi ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni gold. sọta bá wo hadith yìí nínú àwọn àgbọ́yé tá a bá ń bẹ àgbọ́yé àkọ́kọ́ òun ni wípé títà ríra ànijáwáàzù al-bay' wa shira' inda ẹnu ọ̀nà mọ́sálásí yẹn lè ṣe kátàkárà ń inú mọ́sálásí ni ò ṣeé ṣe torí tí yẹn bá polówó ọjà bí àwọn àdánwò yẹn kan tí wọ́n wọnú mọ́sálásí wọn á ṣe bí ẹni pa àwọn fẹ́ ṣe wáàsí tó bá ti parí wáàsí yóò wá sọ wípé torí bẹ́ẹ̀ sọ àárẹ̀ tóun sì mú dání àwọn yẹn táwọn máa ń ta fún tó yàtọ̀ sí mọ́sálásí bíbà yìí àpò kan là máa ń gbà ṣùgbọ́n bíbà yìí mú márùn lájú lẹ̀ ẹ̀rí kọ́dọ̀ lè jẹ́ wáàsí tí ó ṣe wáàsí pé ká má tajà nu mọ́sálásí ẹlẹ́ ti ṣe wáàsí irúfẹ́ nǹkan rẹ kí ni ṣẹ̀rí àníkáyé fẹ́ nìyẹn ọ̀ ní jèrè. níbi ọjà rẹ̀ yìí ọwọ́ padà dá bí ọgbọ́n ló tún ṣe kíni ọ ló tún polówó ọjà nu mọ́sálásí yẹn ṣùgbọ́n lẹ́nu ọ̀nà mọ́sálásí ó rọrùn dáadáa bẹ́ẹ̀ náà ni àgbàdo pé ń pé ò ní jí orí ìyẹn lè máa wí pé gbàrún yín rí àwọn bá ń kejì táàmù nù hadith òun ni kọkùnrin wọ aṣọ àárẹ̀ ṣùgbọ́n ó ṣẹ̀tọ́ fóbìnrin àti pé yẹn dẹ̀ lè fi sẹ́bùn ìyẹn lè fi bùn ẹni tí ò tí ì sẹlẹ́sìn kódà ìyẹn lè ta kí yẹn náwó ẹ̀ kò sí láì fi mẹ́ ìyẹn kẹ́ gbọ́dọ̀ wọ́ ni. ìkẹta nínú àgbọ̀yé dábàá nù hadith òun ni wípé ó ṣẹ̀tọ́ yẹn lè fi aṣọ àárẹ̀ kí yẹn fi bùn àwọn èèyàn ìwà fi gùn yẹn kò túmọ̀ pa sọ pé kó wọ̀ ẹnìyẹn lè ta tó bá fẹ́ ta àbí kó sì fẹni tí ọ̀tá kò nínú ẹ̀sìn tiwọn láti wọ̀ nínú nǹkan táwọn ń pè lẹ́sìn tí ọ̀tá kò láti wọ̀ ìkẹrin òun ni pé mùsùlùmí lè sẹ̀bùn fẹ́lẹ́bọ̀ wọ́n lè bùn lásọ gan àbíkè yìí wọ́n yẹ pé téèyàn bá rí abí àwọn oníbàárà ti máa ń tọrọ aṣọ kó dẹ̀ sì gbàfà wọ́n lè fún tí wọ́n bá ní kọ́ sáwẹ̀ rí ẹ̀rí lókè ó débẹ̀ lónìí ọ̀bọ̀n ti bẹ́ẹ̀ ó lè bùn mùsùlùmí lè fún ẹlẹ́bọ lásọ àbí nǹkan mí gan jẹ́ pé yẹn lè bùn ọ lówó gan yẹn lè bùn lówó yẹn lè bùn ní nǹkan ẹlẹ́bọ náà lẹ́lẹ́bọ jẹ́ torí wọn ta fún owó ta fún aṣọ náà dúkìá rẹ̀ sọ bákan náà ìkarùn òun náà ni pé ṣẹ̀rí àfẹ́ káwo aṣọ tó bá dáa jù níjọ́ jùmọ̀ àtọ́jọ́ ọdún àtìgbà tí yẹn bá fẹ́ lọ pàdé àlejò ẹgbẹ́ tàṣọ yẹn bá ti tún tí èèbá ti nigi kó nigi níjọ́ jùmọ̀ àpinnu ọdún mẹ́ta ta ni ọdún àkọ́kọ́ òun lọ́dún jákà ìtúnu àwẹ̀ ọdún kejì òun lọ́dún léyà ọdún kẹta òun lọ́dún tí máa ń wáyé lọ́jọ́ òní aṣọ tó bá wọ́n jù ní kéèyàn wọ̀ ẹ̀rí àtìgbà tí yẹn bá fẹ́ lọ pàdé àlejò aṣọ tó bá da jù ni wọ́n fẹ́ kí yẹn wọ̀. bákan náà àgbọ̀yé kẹfà tá a tún máa kàn nù hadisi òun náà ni pé jawazu silatil aqaribi bil kuffar wal ihsan ilayhim. ó ṣẹ̀tọ́ ká da mọ̀lẹ́bí pọ̀ pẹ̀lú àwọn aláṣùmọ̀ tí wọ́n jẹ́ kéfìrí. ìfẹ́ tí wọ́n mọ̀ pé bàbá Ṣàngó ni oní bàbá mi yẹn. kìbọ̀dá mi yẹn ìfẹ́ tí wọ́n mọ̀ pé oníṣàngó ni wọ́n ti jẹ́ bọ̀dá rẹ̀ ò sì lè rí chẹ́ǹjì wọn. ntọ́ba yẹ kó fún ọ lè júlẹ̀ fún ní dáadáa ọ lè júlẹ̀ fún tẹ́sán ọba ti takò ọ̀bọ ti yé bẹ́ẹ̀. ẹyẹ ká tún wí eléyìí sí pé èèyàn gbọ́dọ̀ ṣe kí ni ọ báàbù bàbá tabakalẹ̀ yẹn àwa lè dún bẹ́ẹ̀ báàbù láyé sọ́gbó wa ní dáyé. أخبرنا سفيان قال حدث حدثني سعد بن إبراهيم الحميدي ابن عبد الرحمن عن عبد الله بن عمرو قال قال النبي صلى الله عليه وسلم من الكبائر أن يسكم الرجل والديه فقالوا كيف يسكم؟ قال يسكم الرجل فيسكم أباه وأمه. آه حديث يلي باب ojú ọ̀nà tí ń sọ wípé láàyè ṣubú wọn lè dá yìí kò tọ́ sọmọ dáadáa kó máa búyà àti bàbá rẹ̀ ni muhammadu bá a sọ̀rọ̀ bọ́nu kẹfìyàn wọn ni àkàbàrọ̀ ni sùfìyàn sùfìyàn fún wa nírò wípé hadasa ni sáàdì bọ́nu ibrahim ibrahim sáàdì ọmọ ibrahim ó bá mi sọ̀rọ̀ fọwọ́ látọ̀dọ̀ humaid ibn abdulrahman látọ̀dọ̀ abdullahi ibn amr radiyallahu anhuma wọn ni anabi sallallahu alayhi wa sallam sọ pé minal nínú ẹ̀ṣẹ̀ tó tóbi gbà àníyàn ṣètò mọ rọjòló wọn àlè dáìhì kéèyàn máa bóyá àti bàbẹ fàkọọlù kẹfà yẹn ṣètò mọ wọn wá bí ànẹbí léèrè pé bóòlù ló ti máa bóyá àti bàbá rẹ òjíṣẹ́ Ọlọ́run ni yẹn ṣètò mọ rọjòló àbẹ yẹn ṣètò mọ rọjòlá fọyẹn ṣètò mọ wa ọmọ ẹrí yóò bu ẹnìkan àtúnlẹ̀ ṣẹlẹ̀ mi ẹlòmíì tínú ẹ bá le òun ló bu bàbá rẹ ní ọ̀fọ̀ fún báyìí sọsọlá ti ṣàlàyé ìdarin yìí nìyẹn ọ̀nìyẹ ṣùtòmù rọ́júlà ẹnìyàn ó bu ẹnìkan tọ́ba ti wá bu ẹnìyẹn tán fọyẹ́ ṣùtòmù adá ẹnìyàn ọba fọba bẹ́ẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ní sábà máa ń ṣẹlẹ̀ bí kéèyàn lọ bu àgbàlagbà bí obìnrin kan tí wọ́n lọ lọ gbẹ́nu sí obìnrin kan láàrin àwọn ẹlẹ́hàá náà wọ́n á sọ ìyá rẹ̀ ìyá rẹ̀ lọ́ọ́ béèrè mi lọ́dọ̀ rẹ̀. kálọ́fà wọ́n ní ọmọ kìíní kẹfí kó kún kún mọ̀ bá ọmọ oṣù tí kó mọ̀ yẹ. ṣé àwọn ẹ̀yí jì ìyá rẹ̀ lọ́ọ́ wádìí mi lọ́dọ̀ rẹ̀. kó lọ́fà pọ̀rí sílé mi ro ọ̀gá náà wa. ọ̀rọ̀ ẹni tó fẹ́ fẹ́ máa borí ọba ni bàbá rẹ bá sọ wípé òun ò ní kọ́ má bò kẹlẹ̀ o bò kẹlẹ̀ ṣùgbọ́n méje ó gbálẹ̀ o ìyókù tó bá kù tí sọ́ọ̀sì gbé sọ́jáde ni bàbá yìí ìfẹ́ wàhálà o ọmọ ní bá lóun ọ̀gbà ọba kọ̀ọ̀kan náà àwọn afáwọn àgbàlagbà sí ni wọ́n Sheikh Najim ó pè wọ́n àfi tọ̀ fọlọ́ ọwọ́ àfihàn wọn àfi wọn pé ẹ ẹ tí bàbá yẹn bá sọ pé kọ́ máa wọlé kékeré fi sọ́ọ̀sì gbé okun tó ti pé kọ́ wọlé ni sójà ti gbà pé kò fi sọ́ọ̀sì gbé já kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ yẹn náà ní kílẹ̀ rí ẹ ọ ní kílọ̀ àwọ̀ wa bàbá rẹ̀ tọ́jú yẹn sì wọ́n fọ bàbá rẹ̀ fún pé bàbá rẹ̀ ò tó bẹ́ẹ̀ wọ́n máa bi àwọn <laughs> pé ìdílé ẹnu rẹ̀ ò dùn wọ́n máa béèrè lọ́wọ́ àwọn pé kí lẹ̀ rí i lẹ́yìn ọ̀rẹ́ yìí bàbá yẹn wọ́n á ní sọ́jà òun sàpàdà fúra pé àwọn ni wọ́n lágbàlagbà láàrin àwọn tí wọ́n máa ń fa sòkòtò òkè táwọn obìnrin wọn máa ń wọ aṣọ tí wọ́n máa ń dá sọ wọlé wọ́n bá pè wọ́n ọ̀sọ́ fún ọ pé mo sọ pé òtó bẹ́ẹ̀ kó bí mí lẹ́rìí ni. kéèyàn bu ẹni ẹlẹ́ni pàápàá jùlọ ẹni ọba jù yẹn lọ èèyàn ò dìbò pé kéèmì àti ọjọ́ máa ń réje kájọ búra wa àárín pín ni. ẹ èèyàn àrò pé bàbá rẹ̀ sàlọ́sọ̀ sálání ọ̀nà téèyàn máa ń gbà búyà àti bàbá ẹnìyẹn kọ́ lọ́ọ́ bú ẹnìkan yẹ̀sùtòmù rọ́júlà yóò bú yẹn kan fọyẹ súnmọ àbáhùwà ọmọhó eléyìí náà bá fọ bàbá rẹ àti yẹ fún bí ah, ah, áá ní nineteen eighty two èmi àti bàbá rẹ ẹ mọ̀ pé yóò kọ́kọ́ rọ̀ ní bí. tó ọ̀nà ìdíyẹn lè gbà fún bàbá àti yẹ nìyẹn tọ́ba ti lọ gbó ẹni tó jù ọ lọ yóò fẹ́ wọn àti ẹsẹ̀gbẹ́ ibi tó ga ni ó ti lọ gbé. ọ̀yà. حدثنا محمد بن سلام قال أخبرنا مخلد قال أخبرنا ابن جريج àṣùmọ́ ṣáájú ṣáájú. tábà ní ká wo àgbẹ̀yẹ tó wà nù hadith yẹn àgbẹ̀yẹ àkọ́kọ́ òun ni pé èèwọ̀ ni ká máa búyà àti bàbá. ìkejì nínú sísẹ̀yà àti bàbá òun ni kéèyàn ó gbé àwọn ìyá àti bàbá rẹ̀ síta káwọn yẹn fi bú wọn. mìíràn kó kele wa lè dẹ́yìn. kò bá àjá sí pé ní ẹlẹ́ni tó lọ ó bú tó fi fọ pọ̀rípọ̀rí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fún ọ yẹn tí bàbá ní bá pé ọ tí ìyá ní pé ọ ọ sáré sọgbálẹ̀ lọ sáré lọ ó ti ṣẹ̀wọ̀n o kò tí ì yé rárá rárá ó ti ṣẹ̀wọ̀n o pẹ̀lú bọ́ọ̀lù ó bú ẹnìkan tó fi wá rán tó fi mẹ́nu báyẹ àti bàbá rẹ̀ ṣùgbọ́n ìyá àti bàbá tó mẹ́nu báyìí tí wọ́n bá ti pè ọ́ báyìí wọ́n sáré sọ gbálẹ̀ ọlọ́ọ̀bá wọn ni wọ́n tún ti sẹ̀ wọ́n bẹ̀yàn o ẹ̀rí nínú sẹ̀yàsẹ̀ bàbá òun ni kéèyàn sẹ́rí ìyá àti bàbá rẹ̀ sí èébú àti ìyẹpẹrẹ wọn lọ́dọ̀ ẹlòmíì. àgbọ́yé kẹta ẹni tó bá ṣokùnfà tí nǹkan fi ṣẹlẹ̀ bí ẹni pọ̀hún ló ṣe ni o bọ́jẹ́rẹ́ bọ́jẹ́bi ẹ̀rí àti sọ̀tàlá àdàlù alàlùkọ́ yìí rí kàfàìnì ẹni ọtọ ka ẹni síbi rere bíi kóhun ló ṣe ó fi hàn pé wọn láti sọyì ẹni ọba tọ ka ẹni síbi ibi ńkọ́ bíi kóhun ló ṣe wọn ò láwọn òbú bàbá bàbá tí wọn jókòó lé àti ìyá ìwọ lọ fà á bíi gan ló fún ìyá àti bàbá rẹ nìyẹn àgbọ́yé kẹrin òun ni pé hadithi ó jẹ aflon ìpìlẹ̀ tó tóbi ni fi sáde zara ẹ láti lè ti ìbàjẹ́ ṣubú gbogbo ohun tí ọba gbé ni lọ síbi haramu haramu ni kódà bí èèyàn gbèrò haramu gbà tí èèyàn fi ń ṣe gbà tí wàá tẹni yẹn fi ń búra yín ọmọ pé yọ padà lọ túlé kan bàbá àtìyá rẹ ajá sí pé haramu ni kúkú má bu yẹn rẹ egbò òkú tẹ̀ dá tẹ́lẹ̀ nàpọ̀ wà nù hadith abdullahi ibn Mas'ud di pé ìbábọ̀lì muslim kò tó kí mùsùlùmí máa búra wọn ẹ́ kò sóòkù ni àìnígbàgbọ́dọ́kàn ni òkì ni ọ̀kẹ́tà ló kófòrò. kí mùsùlùmí wa máa bára wọn jà àìmórí gẹ́ nìyẹn lóòótọ́ kò mú yẹn kó nú ẹ̀sìn o ní kábù yẹn ni àwọn obìnrin ọmọ kódà ìborí lára níbi ebú yóò bí a ni ata ni kódà ó lè wí mẹ́ta mẹ́rin lẹ́ẹ̀kan náà wọ́n máa wí ẹ wojú ẹ wo mú ẹ wọ ó ṣe ṣe kan mẹ́tẹ̀ẹ̀ta kọ̀ lẹ́ẹ̀kan náà ẹ wo wọ́n ṣe rí wọ́n ṣe wọ́n ṣe kan yóò gbogbo ẹ̀ o sì mí ìkọ́rọ̀ tó wà rẹ̀ ah, àwọn eléyìí ọ̀fẹ́ yàwó ni ewé oṣù tí ní ọ̀sáyè kí ni wàá ní wàhálà àìlẹ́kọ̀ọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ló fa wàhálà mi eléyẹn ó ti lọ pé ọ̀sáyè ti wà rẹ̀ ah, àwọn náà nìyẹn àwọn eléyìí náà irú àwọn eléyìí ti tó mi. الخباب قال أخبرنا محمد قال أخبرنا ابن جريج قال سمعت محمد بن حارث بن سفيان يزعم أن عروة بن عبد أخبره ó ní محمد بن سلام ọba àtọ̀rọ̀ ọ pé makhladi fún wa nírò makhladi náà sọ pé bínú jùrẹ́jì fún wa nírò kí ló amúrò rẹ̀ wá ó lóun kẹ́ẹ̀dígbà muhammad bin haris bin sufiyan yézìán tó lérò yìí pé ọrùwà ọmọ ẹ̀yà ó fún un nírò wípé anahu sami'a aya. anahu sami'a abdullahi ibn amr ibn al-as yaqul min al-kabair inda allah ta'ala an yastasib ar-rajul liwalidayhi. wípé òun lérò bẹ́ẹ̀ dáadáa pé abdullahi ibn amr abẹ́ ibn amr ibn al-as ó sọ fún òun jọ ọ wà nínú tó tóbi lọdọ tó yẹ pé bí èèyàn bá ronú tó àdá lórí yẹn léwu òun ni kí èèyàn ṣokùnfà bíbú òbí rẹ̀ kéèyàn ṣokùnfà bíbú òbí rẹ wọ́n ní ta bá wo hadithi nínú àgbọ́yé ta lè rí ń ni pé hadithi yìí tó fi ń wa wípé káàtì ẹ̀ níní ńlá tí yẹn bá wá foríjì ọlọ́run ọba lórí ọlọ́run foríjì yẹn ọlọ́run bá fẹ́ ọba yìí pé yẹn kú lórí ẹ̀ tọ́lọ́run bá fẹ́ ọlọ́run lè foríjì yẹn tọ́lá sì wò ó lè jẹ̀yàn níyà ṣùgbọ́n tí yẹn bá wá foríjì lórí ẹ̀ kó tó kú ọlọ́run lè foríjì yẹn ẹsẹ̀ kékeré tí yẹn bá súbá lórí ẹ̀ ó lè di ńlá mọ́ yẹn lọ́wọ́ ẹ̀rí àgbọ́yé kejì òun ni pé torí yẹn máa ṣokùnfà káwọn èèyàn bú ẹni yẹn kí wọ́n dẹ̀ fún bàbá rẹ̀ bọ̀mọ́. tọ́ níbi tí a dòlé nínú tí a bá ní ìbéèrè. Àwọn mi ayọ̀ abisùnlá alákọ̀ọ́kọ́ ẹjẹ́ àwọn anísòrò fún asílà ọ̀ ẹjẹ́ àwọn anísòrò fún bẹ̀rẹ̀ àwọn adájú ń ṣe sùúrù bọ̀ tipẹ́tipẹ́. ẹ sẹ́rí yàtọ̀ sí èyí tí ẹ̀rẹ̀ mi ti mùsùlùmí ẹ̀jẹ̀ ń bò lẹ́yìn ti rí. ẹ ká máa ní sùúrù fún béèrè jẹ́jẹ́ ẹjọ́ ẹ̀sẹ̀ rí nǹkan tó ń ta ṣe ni pé àkọ́kọ́ náà. ṣé kíkọ̀ sí sẹ̀rí akọ̀ ṣé ìnira kan máa dé kíni o wọ́n máa dára àwọn èèyàn tí yẹn bá jẹrẹ yẹn tí ìnira ọba dára èèyàn tí yẹn bá jẹrẹ yẹn ká mọ̀ pé gbọ́dọ̀ tuntun sẹ̀rí àfikọ́ nìyẹn o òkú ẹran mọ̀ pé mùsùlùmí ẹran tí bá ẹran nítorí ó mí kanlẹ̀ ẹran tó bá mí kanlẹ̀ tó kú ẹ̀jẹ̀ ó wà ní gbogbo ibi tí ẹran wà ẹ̀jẹ̀ yẹn dẹ̀sìn máa máa fi sùtá fún yàn tíyàn bá jẹ àgbọ̀rọ̀ gbé fún yàn bẹ́ẹ̀ ni ẹni ẹlẹ́dẹ̀ tó yẹ pé rinlẹ̀ yìí pé ẹni tí bá ń jẹ pé àwọn bíi kíní kan báyìí lè dín bí ejò onú yẹn ọmọ máa bí ó sì ṣe nínú wọn nìyẹn ànígbé fún yàn gbogbo nǹkan táwọn bá ti mọ̀ yìí pé ó lè kó nira bára tíṣẹ̀rí àfi kọ́ fún wa agbọ̀dọ̀ gbé fún yẹn. ṣé o pẹ̀lú aṣọ àárín èdè kó lè kó nira bára ṣùgbọ́n ṣẹ̀rí akọ fún wa kó fi lè ṣe pé náà láwọ̀ níjọ́ pé nàlẹ́ ẹ̀yà mọ̀ ìyẹn yàtọ̀ wọn rọ̀ bá àrùn yẹn di ẹ wá di ẹran irú ejò níìsì sùtá yín oró ń bẹ lára ẹ̀ tí yẹn bá ń jẹ èyí tó súnmọ́ ni kó ní tàṣírò nù ìgbésí ayé yẹn ẹni tó bá ń jẹ jò ẹ̀rí á ní làpá nínú ìgbésí ayé rẹ̀ tó irú nǹkan bẹ́ẹ̀ àní tẹ́ bá gbé jùnú tó bá lọ gbé kò sí ètò yìí bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì náà. èèyàn ní lọ bí ayẹyẹ tó bá rí pé wọ́n máa ṣe ṣááírù wọ́n mi ṣááírù òun ni àmì ẹgbẹ́ praise the lord ẹwà nínú ọba tó pé hallelujah wọ́n bá ní kí ló dé wọ́n ní ká máa ṣe dáadáa sí wọn wọ́n ní ọba sáré sí fìlà èèyàn gbọ́dọ̀ lọ rú gbogbo eléyàn bẹ̀tọ́ bá rí pé wọ́n kẹ́ pàpèjẹ kò ní sí praise the lord ńbẹ kò ní sí gbogbo àwọn kàtìkàtì àbí yé pàrìpà kò ní sí ńbẹ ìyẹn lè wà ńbẹ. owó ọ̀dẹ nílọ wọn ò ní so lẹ̀kẹ̀ mọ́wọ́ tọ́ ẹ bá wọn nípa tọ́ ẹ pé wọ́n gbogbo wọn lọ báyìí kìkì dá lẹ̀kẹ̀ lọ́wọ́ ni ìwọ nìkan ló jókòó sáàrin wọn. ìyẹn máa dá ìkẹfin lẹ tó kéèyàn máa lọ rú ìjókòó bẹ́ẹ̀ wọn lọ́wọ́ àná. aleykum wọ́n á padà kú tí wọ́n bá ti káṣù bá nídàájú. àwọn bí ẹbọ nkankan a ẹbọ ni ẹnìyẹn ń ṣẹbọ ni o torí ẹbọ ọ̀sẹ́jú kan báyìí ìjọsìn àádọ́rin ọdún máa bàjẹ́ pẹ̀lú ẹ̀ ẹ wo àwọn ará Ọ̀ṣun nísìn ẹlòmíì ó kírun fún ìjọ ọdún kan wákàtí díẹ̀ ni ó fi lọ́ọ́ bọ ẹja Ọ̀ṣun Òṣogbo wákàtí díẹ̀ báyìí ni ó kàn lọ́ọ́ fi ni ó fi lọ́ọ́ bọ ẹja subhanallah gbogbo ohun tó sì yẹn pátá ti bàjẹ́ ni torí bíi tẹ́bọ̀ lágbára dé gbogbo ẹ̀sìn tí yẹn ń bá bọ̀ látijọ́ yìí ti lọ iṣẹ́ tí yẹn wá sí yẹn gan náà tó ti bàjẹ́ àti kí yẹn wá fún ibi ọlọ́run tí wọn bá ráyè wẹ̀ kí wọ́n padà di mùsùlùmí gidi tí wọ́n fi jáde láyé lórí ẹ̀ ó léwu tó ti yẹn ń ó léwu gan èyí tó dáa jù ni pé kí yẹn má kírun sí wọn la tó ti yẹ ẹ má kírun sí wọn ìyẹn lè ẹni tó lè stream rògbọn alùpùpù náà lè ọgbọ́dọ̀ stream rògbọn ìyẹn gbọ́dọ̀ filẹ̀ ni ìyẹn máa tún ṣe ìyẹn á fi cream sí ìyẹn ó yà tó ti ẹ wà ní obìnrin ni wọ́n ní kágbọ́n rẹ̀ ọdún ọkùnrin wọ́n ní kóhùn filẹ̀ ni tó ti yẹ ló fi jáwé pé ẹni tó bá yẹ pé kó ó ní rúgbọ̀n ṣùgbọ́n ń dẹ àfọ obìnrin lágbè àfọ obìnrin lòun lọ yà ń tiẹ̀ yẹn tó ìyẹn gbọ́dọ̀ stream ìyẹn ó filẹ̀ ni ìyẹn ó máa yà ìyẹn ó dẹ̀ máa tún ṣe ìyẹn ó máa fi cream sí tó tí ẹ bá ní ohun tẹ́yìn ọ̀fun ọ ẹ̀rí ohun tẹ́ kà lónìí tẹ́ kí ó débẹ̀ yìí náà tó ti ń sìn tẹ́ bá ní ohun tẹ́ fẹ́ fún ẹ lé fún ó dọ̀ ọlọ́run lè padà rọ tẹ́ padà lóhun ọ̀sẹ̀ sùn ẹ́. ẹ tún máa ṣe wá sí ya ìyá ẹ gbé yìí lẹ̀. kẹ́kẹ́ rí nǹkan tá a gbọ́dọ̀ tún sọ́ra fún èèyàn kínní yẹn èèyàn pọ̀ mọ́yá bí ẹ̀yìn tún máa bá a sọ̀rọ̀ ṣùgbọ́n làyẹn má fún un wà nínú hálà tí wọ́n mọ àwọn ẹlẹ́bọ̀ mọ̀ gángan ni. kódà ẹni tó bá gbó sàdánì yẹn náà ó dà má fún tó wọ̀ ẹ̀ má fún tó ń sìn ẹ̀ má fún yẹn ìdọ̀wọ̀sọ ẹ ti rí lógo yẹn lára ẹ̀ bẹ́ẹ̀ lásán ẹ̀ ti gbádùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lásán ìyẹn lè fún ẹ̀ sì tún máa bá a sọ̀rọ̀ fẹ́ ẹ̀ sì pa kíní yìí tí o àríkè sí bó wa ní sà máa máa mú a ṣé nǹkan kan kò ní ṣe kò a máa ṣe mọ̀rọ̀ bó ti yé tó di ebẹ ẹni ọba gbé kinní nì lọ́wọ́ ẹ má fún ó dẹ̀ lè sọ pé màmá àti fẹ́ bùn yín ní nǹkan ṣùgbọ́n kinní tẹ̀ ń gbé dání wọn bó ti yé ń sìn torí ó lè túmọ̀ nǹkan mi sẹ́wọ̀n pé oríṣi àwọn àfáà kan wà ń gbòòrò ní pé páwọn yẹn gan ni wọ́n á fún ní nǹkan nínú àwọn àjò wọn kan tó ṣe wọ́n lé ọ̀pọ̀ mọ́ gbogbo nǹkan tí wọ́n bá sì fi lẹ̀ yẹn lẹ̀kulẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ wọn ò bá nìyẹn ti yé àmọ́ àwọn aṣọ aláàrẹ̀ obìnrin lè wọ̀ tó ẹ̀ẹ́dùn pẹ́lẹ́ ẹ̀gbọ́n yá sí pẹ́lẹ́ làwọn ọ̀dọ́jọ́ gbèjà ọ̀gá tó dé àwọn obìnrin tó wá wọ ìyá ẹ̀rẹ́ fọ́kùnrin mú máa. ẹ wọn lọ sẹtọ ni nígbà tí àtọmọ àwọn bẹ́ẹ̀ náà ní gold káṣẹ ní ṣe kàlánù ọlọ àwọn ọlọ lórí bẹ́ẹ̀ mú gbogbo alàgbẹdọ ló góòlù láyé mi báyìí. irú ọ̀sán gbogbo ẹ̀ tó bá yẹ pé bóyá bíi skul yẹn bá wà táwọn ọ̀bẹ yẹn wá kó yẹn lọ bẹ̀ torí bí oríṣiríṣi bí ó tàbí ó tà bá wà bẹ̀ tí wọ́n mú yẹn lọ sí síbi rẹ̀ tó fún ẹ̀ ọ̀sẹ̀ tí ẹ tó bá jẹ́ mùsùlùmí ó lè yẹ fún ọdẹ béèrè rìpọ́ọ̀tù lórí ìkẹ́ ṣé yóò dúró ti tajà báwo ni rí ìmọ̀ yẹn lọ ọkọ yẹn wọ́n fi mú yẹn lọ síbi Ọ̀ṣun Òṣogbo ta ní bùkátà sí mọ̀ yẹn ẹ̀ sí ìgbọ́ mi ta bá ní bùkátà sí yọ lọ mọ́tà bá ti ní bùkátà sí àwọn mùsùlùmí à mọ̀ yẹn fọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá sí ní lọ yóò sì gbára lọ́lọ́wọ́n bá tọ́lá náà sálà. yóò tún sanwó ẹ ó ti bọ́ sábẹ́ dọ̀rọ̀rọ̀ nìyẹn yóò sì wà lẹ́ni sínú rẹ̀ ń bàjẹ́ ṣùgbọ́n tí gbàgbé yẹn bá yí ìyẹn lè ṣéǹjì kọ́ọ̀sì pé kò ní jẹ mọ́yì tí wọ́n ní kéèyàn lọ síbi ọ̀tún ọ̀sìn nù sẹ̀rí àkẹ́yàn máa lọ sí ìyára àwọn àṣàrò kiri àwọn orí payẹpọ ibi lágbélé ìbú wà níbi tí wọ́n sọ pé wọ́n ráàyàn ọ̀sìn nù sẹ̀rí àrẹ. níwọ̀n tẹ́ àwọn ẹ̀mí ẹ̀ ṣeun níwọ̀n tẹ́ ẹ lè lọ bẹ́ òṣẹ́ ti ń gbọ́ mi ìyẹn lè lọ bẹ́ mọ́sálásí ànẹ́bí wò ìyẹn lọ sí ebi tí ànẹ́bí kan jagun ọ̀sẹ̀ àwọn tó wà nù sẹ̀rí àrẹ. gbogbo àwọn eléyìí atúnrẹ́ yẹn létí ń ọlọrun ọlọ́run nípa ẹ̀ àbẹ́ ti irú eléyìí téèyàn bá ti rí i pé àní bùkátà sí agbára ọba àlejò là tó kéèyàn ti wádìí ti àbí yìí ẹnìkan ṣe àwọn ìwé wọn ń pè ní dínà tí máa ń ṣe òsì ni á wọn tó lọ fọwọ́ sí jẹun. ẹ̀rí àwọn afáwádẹ̀ sí wá sí fún pé pátì ìmọ̀ tó ní máa wúlò fún ọ ṣé dandan ni kò ṣe kí ni ọ ọkọ mọ̀ kó o lò ó kọ bọ́ sí sígbà kan máa lọ rojọ́ ni. ẹlòmíì lè kọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa tògì tí wọ́n máa tàgbàdo àádẹ́rì ṣe jẹni tó lóun kàwé tó ka tó ń ṣiṣẹ́ yẹn gan lọ. sọ ẹ̀yin náà ìwòrò ẹ̀ nìyẹn ó ti ba dójú ẹ̀ ṣùgbọ́n ẹ̀sẹ̀ ìyẹn ọgbà ọ̀fojú kéré ẹ̀ báyìí ó kó ti kéré tó ṣe lórí pé akẹwà lọ bẹ àṣàrò ọ̀rìn mí yẹn àlọ bẹ wo àbá lọ bẹ Ọ̀ṣun gbogbo òtẹlẹ ni wàá ti wàá mú yẹn kó nú ẹsìn nìyẹn àyè máa fojú kéré nǹkan bẹ́ẹ̀ fọlọ́wọ́n ọba àlejò aláfáàsà náà. náà. ọ̀rẹ́ mi sọ pé èyí tá a bá dì lówó pé tí ìbá ti di bóyá mùsùlùmí kan àmẹ́ríkẹ́ òwe ọ̀yà ìjọba yìí àbí ìtúwọ̀n àti bàbá èyí tí mo sọ pa nídìí lápẹẹrẹ ká ní lápẹẹrẹ nídìí a nídìí sípò ìmọ̀ ìlera sódì ẹ̀ńsìn àníbùkátà sódì ẹ̀ńsìn àwọn arábìnrin kan tó sọ pé òun fẹ́ lọ sí tẹ bá ti ń gbọ́ tá à ń sọ pa nídìí òun ni pé kò sí màní láwùjọ àti ráwọn yẹn ṣe lọ́jọ́ mùsùlùmí adẹ̀ nídìí mùsùlùmí mẹ́ lọ́sọ̀mọ́ ohun tá a nídìí sí ìwé nìyẹn lápẹẹrẹ nídìí a nídìí obìnrin tí wọ́n wà lọ sí wọ́n bá ní sukùl tí wọ́n lọ gèlè lásán wọ́n máa olúwé wọn ní lóbòdì kan á nìkó ní sùúrù abẹ́ tíkẹ́ẹ̀tì ṣé wọn bá àgbàdo ó lò nínú ìgbà tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí ó fi bọ́ọ̀lì rẹ̀ kó ní sùúrù fún because àti kí ni o a ní bùkátà tó lágbára sí nǹkan yẹn a fẹ́ kí ọkùnrin máa kọ́ bọ àwọn obìnrin wa lára wọn kó ṣe kóbìnrin ní ọkàn obìnrin lára tó ti tẹ bá ti mọ́tà sọ pa nídìí obìnrin ládẹ nídìí mẹ́. ilé ìmọ̀ à ń sọ ń pa ẹni ẹgbẹ́ ìmọ̀ tẹ́ni ẹ fẹ́ lọ kọ́ ṣé mùsùlùmí nídìí ẹ̀. sọ pé tá a bá rí báyìí àní rí ìgbésí ayé gbé dáadáa gbogbo ó porúkú musu tó ọba ìpín wa ní kọ́ lọ ọbẹ̀ ni ajá ti pinnu rẹ̀ ọ bàjẹ́ lọ. ṣùgbọ́n àṣà àwọ̀kẹ́là ní ìlérò pọ̀ wá ọlọ́run ọba àlejò alákòókò orí jiyàn ní irú èwo. ní ti èkó sí ṣé àwọn bí irú òṣogbo tá a sọ yóò lè wọ gbogbo ẹ̀ pátápátá. àníyàn kì í sọ ìmọ̀tẹ́ nìyẹn lọ kọ́. ẹjọ́ bá ti yóò ẹjọ́ bá ti sọ láti tún já sọ tó bá ti wù bá. kọ́pa gbogbo nǹkan yẹn sí ni wọ́n tún sọ náà nìyẹn. ọlọ́run ti ṣàlàyé òkè àti ilẹ̀ tọ́lọ́wọ̀n ṣàlàyé rẹ̀ fún wa ní oníṣẹ́ bẹ̀ pé méje tọ́lẹ̀ tó ti mẹ́jọ ni.